Brown's Milk. Healthy moms, happy families. I love my Indomie. Hey, Timmy, what are you doing with all Yes. Hey, Sophie. I'm collecting all these Indomie packs. Be a winner in the I Love My Indomie promo. I Love My Indomie promo? How can I win? How can I win? Well, it's super easy. All you have to do is buy a pack of Indomie. Find a unique letter inside each of the packs. Collect all letters to spell I Love My Indomie. Aha! and send the picture of your collection to the WhatsApp number 80 0 Just like that? Yes, just like that. Easy as one, two, three. I love my Indomie. Offer valid while stock lasts. Indomie noodles. Tasty nutrition, good for you. Promo we hand on March 31st. <laughs> àwọn ẹbí mi yìí ṣá wọn ti wá gbádùn kí wọn máa yà mí lẹ́nu lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. kúnlẹ̀ bàtẹ́ ń kọ́. mo ti kun ní polish máa mi. àǹjọ láṣọ ti fa bọ́. mo ti fa gbogbo ẹ̀ máa mi. ọkọ mi pàápàá àti yọkẹlẹ lọ múra léwe fáwọn ọmọ kí n tó jí. <laughs> bẹ́ẹ̀ni ẹ̀yin màmá a wà fún yín a wà láti fún yín ní gbogbo àtìlẹ́yìn àti dídára ìwọ̀nba ọ̀rá tí ọkàn nílò torí wípé wíwà lálàáfíà yín ni ìdùnnú wa. màámi mo ti bá yín pọn mílìkì three crowns ife kan. ó ṣí ọmọ mi. three crowns milk healthy moms happy families. máa lọ ara ló máa sùn ẹgbẹ́ yẹ́yẹ́ thirty isi, ubere better gabere metta. thirty twenty ọ̀sọ̀ọ̀sẹ̀ la máa ma jẹ̀bùn yeye thirty twenty. kí ló tún ń dúró wò ó yá testa thirty twenty ash tàbí kó pe thirty twenty lójú òpó MTN yan èdè tó o bá fẹ́ dáhùn ìbéèrè mẹ́ta lọ́nà tó yọrantí kí o sì máa tẹ́tí sí ètò ọpẹ́yẹmí ní ìkànnì Fresh FM ní gbogbo ọjọ́ ìsinmi ìyẹn Sunday láti aago mẹ́jọ àṣálẹ́ láti mọ̀ bí nọ́mbà rẹ bá wà lára àwọn mẹ́wàá tí ó máa jẹ àwọn ẹ̀bùn gbáǹkọ́gbìn lọ́sẹ̀ẹsẹ̀ pẹ̀lú ogún náírà tàbí ọgbọ̀n náírà péré o lè pẹ̀lú àwọn olóríire tí ó máa jẹ ẹ̀bùn owó tẹlifíṣàn fridge generator smartphones smartwatch club jersey àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ jẹ́ ń tún já ọ sí bí o bá ṣe ń kópa tó ní àǹfààní àti jẹ̀bùn rẹ yóò máa pọ̀ sí i thirty twenty lórí MTN ní gbogbo ìkànnì Fresh FM ọ̀nà àti jẹ̀bùn lọ́sẹ̀ẹ̀sẹ̀ ti ṣú sílẹ̀. thirty twenty. National Lottery Regulatory Commission fọwọ́ sí. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. Fresh FM tó kílẹ̀ falafel. bílà kò dẹ̀ ṣe ta mi sí. ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM assalatu wassalamu ala sayyidina muhammadu wa ala alihi wa sayyidihi salim sadakala mawulana asin Allahu akbar. ibo la tún já sí ìbéèyàn ó bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ni mo gbé ẹni tó jí alájà ní ní kọ́ńkú bí ti mo ṣẹlẹ̀ rí. kọ́lù àbí kí pé. kọ́ńkú. kọ́lù mọ̀gbọ́n. kọ́ńkú kọ́ńkú. kò yé mi. Ah, ok. òun ò wò ẹ́ kó sọ òun ò bá wo kálukú kó sọ ọ̀rọ̀ olómi ọ̀rọ̀ ọ̀rẹ́ méjì àbí kí sọ. àbòsí la bá ń bẹ̀ onílọ̀rẹ́ méjì àbí. ṣé mo sọ̀rọ̀ lẹ́ẹ̀kan. ọ̀dà kùtùkùtù ńlá gbóhùn àdàbà bọ́jọ́ bá ti bẹ̀rẹ̀ sí kọrin náà lókù tá a máa ń gbóhùn ẹ̀yọ́ rírì. Hmm. ẹ kú ojúmọ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń lóore ọ̀fẹ́ láti gbọ́ ìkànnì Fresh FM ẹ jẹ́ ká kọ́ fún yín ní ìròyìn yàjó yàjó yìí ná lágbègbè ọ̀rẹ́ méjì nílẹ̀ Ìbàdàn nǹkan ò fararọ àtàná ní kùkù kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ kùkù ìró òbọn ló ti ń dún ní kọ̀sẹ̀kọ̀sẹ̀ a rò pé gbogbo ẹ ti jẹ́ rodò bẹ́ẹ̀ ọlọ́múmi àṣé second film ó ti tún bẹ̀rẹ̀ láàárọ̀ yìí bó ṣe tún lọ ńbẹ̀ wọ́n ti fi tó wa létí wọ́n láwọn ará àdúgbò yìí wọn ò lè sùn wọn ò lè wo àtàgbègbè rẹ̀ láti àná ọ̀rẹ́ méjì ẹ dákun dábọ̀ ẹ̀yin aláṣẹ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀yin ẹ̀ṣọ́ aláàbò gbogbo ẹ bí nǹkan ṣe ń lọ nílẹ̀ yìí kò tẹ́ wa lọ́rùn tó ẹ bá wa wá nǹkan ṣe sí i ìwòye àná rèé tí ọ̀rọ̀ ti agbègbè ìdí àpẹ́ hmm. tó ṣẹlẹ̀. wọ́n ní àwọn alọ́kó ló ń fi gbé bọ́nú. tí wọ́n ah, ya bó bẹ̀. ìró òwò bẹ̀rẹ̀ sí ní roni ò ní takòtàkò ẹ̀mí àwọn èèyàn sọnù ńbẹ̀ lánàá. Hmm. àtọlọ́pàá eh. àtàràlù tí hmm. ẹ̀mí àwọn ènìyàn wọn sọnù ńbẹ̀ kọ́lọ́n dákun kó bá a tu àwọn ẹbí wọn nú irú àwọn ìṣẹ̀lẹ̀ là lórí wọ̀nyí kọ́lọ́n dákun bá a dáwọ́ rẹ̀ dúró nípínlẹ̀ ọ̀yọ́ ó ń di gbọmọgbọmọ àwọn tó yẹ tọrẹ méjì àwọn ilé wọn wá níwọ̀n yìí ṣàdégúnjálẹ̀ o mm. àwọn kan náà ni wọ́n ní bọ́yọ́ ọmọ gànfẹ́ ọ̀ṣọ́ ọmọ gànfẹ́ nǹkan kan ni èmi ò ṣàfẹ́ gbà ohun tá a fẹ́ ni pé kálàáfíà ò jọba nípínlẹ̀ ọ̀yọ́ ọlọ́run ó sì bá wa ṣe é ẹ kó ojúmọ́ bó ṣe ń jó wa lọ́wọ́ tó ń jó wa lẹ́sẹ̀ ńlá ní ká kọ́kọ́ bù yín sí etí ìgbọ̀yìn náà hmm. ẹ lórí ọ̀fẹ́ láti lọ wò wá lórí Facebook wa Kenny Ogumiloro ó ti já tíntínní lórí ẹ̀ hmm. ẹ fẹ́ rí sífù máàmù tuntun tọ́sẹ̀ wọ̀lú àwa ti mọ òjé ni òjé àti bẹ̀rẹ̀ ni a ti mọ bẹ́ẹ̀yàn bá ṣẹ̀ṣẹ̀ sí ni yan alájà tó ṣẹ̀ dé láti mẹ́kà ní kínní ẹnikọ́lù ẹ̀wọ́ lọ́mọ bó ṣe máa ń rí nìyẹn. ọ padà dé samonda. Mm-hmm. níbo kí wọ́n ṣe ń bẹ̀ <laughs> <laughs> ibi tí wọ́n ti ń gbádùn àbí tí wọ́n ti ń gbafẹ́ <laughs> ìyẹn dà ìyẹn dà ìyẹn dà mo láìkì yẹn ọ̀rọ̀ ètò. ojúmọ́ ire ojúmọ́ ayọ̀ ojúmọ́ ìdùnnú ìgbéga sọ́lá ìgbéga sọ́lá ìtètèkú ti ṣèbálẹ̀ ọ̀rọ̀ ló mọ gbogbo wa pátápátá porogodo níbi gbogbo tẹ̀ tí ń gbọ́ wá pátá ìkànnì fresh one zero oh five dot nine fm ilé orin challenge ìbàdàn ibẹ̀ láfi kalẹ̀ sẹ́yìn tá a ń kàn sí yín bí ojúmọ́ ti ń mọ́ tí àgbẹ̀ ń jí tọkọ́ tàdá ọdẹ ají tapo tọrun olówó tó fẹ́ ló wá gbégbá òwò rẹ̀ torí òṣùpá kọ̀ kò ṣe ìmẹ́lẹ́ ló mú awẹ́ kan rẹ̀ tó fi lẹ́gbẹ́ ẹgbẹ̀rún ìlú já akínyìn akínyìn bẹ́ẹ̀ la lòyìn lọ́gọ̀ ẹnu ẹ̀ káàbọ̀ sórí ìròyìn tá a pè ní ajá balẹ̀ níkànnì fresh ajá akọ̀ balẹ̀ ní hmm. bí ti ń gbóná fẹlifẹli tí ń horu gọ́gọ́gọ́ ìlà pé ká gbé e sí etí gbọ̀yìn torí pé àwọn ò ní fi kún bẹ́ẹ̀ là ní yọkú ò níbẹ̀ bólúwájí ògúnyẹmí lórúkọ tèmi anointed voice of the city ìwé ìròyìn nigerian tribune àti ìwé ìròyìn vanguard ni ló wà lápá ọ̀dọ̀ tèmi lọ́wọ́ sàmúta bí sínú ìgbàgbọ́ tó ń lo ìgbàdí òun ń lo daily sun àti the punch gbogbo nǹkan tí wọ́n kọ hmm. kí làwọn láǹfààní àti kà lóòrọ̀ tòní. ẹ já bẹ̀rẹ̀ látabala ti ìtànṣán oòrùn the punch òun ni wọ́n jọ kọ́wọ́rìn àmọ́ kọ́ńbọ́ọ̀kì ìṣẹ̀lẹ̀ làlórí tó ṣẹlẹ̀ tó mi ìpínlẹ̀ ọ̀yọ́ gbìgbìgbì lánàá ìmàrè àǹkó òròyìn ló sì wà lójú gbogbo ewé kínní àwọn ìwé ìròyìn gbogbo tó jáde lónìí èsì o bí Daily bó ṣe gbé tiẹ̀ bẹ́ẹ̀ ni The Punch Nigerian Tribune tó jẹ́ lárìnlọ́ ọ̀dún wọn náà àtàwọn yòókù náà gbé kí ni wọ́n wá wí. adigunjalè ó yabo ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n sì kọlu odidi bíúlànfàànù wọ́n gba ẹ̀mí àwọn èèyàn lẹ́nugun adigunjalè òṣòro àwọn kan ní agbébọn the punch lágbébọn ìkejì ládìgunjalè wọ́n ní wọ́n ṣòro bí ọgán ọlọ́pàá márùn-ún ni wọ́n gba ẹ̀mí rẹ̀ lápapọ̀ àtàwọn aráàlú míì ha èsì o wọ́n ní ní tilẹ̀ ìbàdàn ọlọ́kadà kan náà ó bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún rìn àwọn aráàlú èrò tó ń lọ tó ń bọ̀ tí ò mọ́wọ́ tí ò mọ́sẹ̀ tó fara kó ọta àbọn ní ńlọ lọ́hùn-ún àwọn mọ̀gànfẹ́ wọn ni wọ́n gbé ẹgbẹ̀lẹ́mù kó owó lọ wọ́n mọ̀ ṣe o ọ̀rọ̀ ọ̀hún gbẹnu tọkọ sísọ lórí ìròyìn ajá àbálẹ̀ lẹ́sìn ti gbé gbọ́ ojú ewé kínní ìwé ìròyìn the punch mhm. àtàwọn ìwé ìròyìn olójoojúmọ́ lẹ́wà ọlọ́run ṣàánú o mm, ṣàánú o àmì o ah. ìwé ìròyìn Nigerian Tribune lójú ìwé kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ó gbé ìròyìn tó kà yẹn hmm. wọ́n pé àwọn òṣìṣẹ́ ọlọ́pàá méjì àtàwọn aráàlú méjì iná lẹ̀mí wọ́n mọ̀ bọ̀ nígbà tí àwọn adigunjalè tí wọ́n ṣe ṣaka wọ́n jí búlíọ̀n fàánù gbé nílẹ̀ ìbàdàn àmọ́ ìròyìn míì tó jẹ́ gbajúgbajà lójúwèé ìròyìn Nigerian Tribune àti Vanguard lọ́rọ̀ tòní ọ̀rọ̀ tó kan gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà gbọ̀ngbọ̀n torí gbọ̀ngbọ̀n nìkan lọ́rọ̀ ọba mi Èdùmàrè mọ́jì ọkàn wá pa ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ epo bẹtiró mọ̀mọ́ ni wọ́n pe àwọn tí ń gbé epo bẹtiró tí ì ṣe ojúlówó tí wọ́n ti ṣe àdàlú ẹ̀ wọ́n pe gbogbo wọn pátá ìní wọn jò lamba níwájú òfin ààrẹ Muhammadu Buhari ó sọ̀rọ̀ ọfà kò mú òkun ẹ̀ yọ ìlàjọ NNPC ni ló bá bẹ̀rẹ̀ sí í dákọ̀ àwọn tí ń kó epo wọlé sílẹ̀ Nàìjíríà pé ìwọ òun képo wọlé ìwọ òun képo wọlé ìbò láti rí àdàmọ̀dì epo ìbéèrè lójúwe ìwé kẹfà àti ìkeje ìwé ìròyìn Nigerian Tribune ibẹ̀ náà ni wọ́n ti pé ààrẹ Muhammadu Buhari àwọn aṣojú ṣòfin ọ̀rọ̀ líle líle náà ni wọ́n ń sọ ò lórí ọ̀rọ̀ epo pé. Pe kí ló ṣẹlẹ̀ ìbò làtún já sí ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yẹn nínú ìwé ìròyìn Nigerian Tribune ojú ìwé kẹfà àti ìkeje ènìyàn kọ sí gàdàgbà. kókó kẹ́kẹ́kẹ́kẹ́ kókó ètò ìdìbò sí ipò ààrẹ àtàwọn ètò ìdìbò míì ti gbogbogbò tí ó wáyé lọ́dún 2023 bó ṣe ń kù sáátà ọ̀rọ̀ àbádòfin ètò ìdìbò tuntun electoral bill tí wọ́n gbé sí iwájú ààrẹ orílẹ̀-èdè yìí wọ́n ní. Si ààrẹ ò tí ì mọ́nú odó tí ó dọ̀rùn lásìkò tá a wà yìí kódà ọ̀rọ̀ náà ó ń kó ẹ̀fọ́rí ńlá bá ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà òkèlà bọ́ sí ni àbódò kò tí ì yé ni àwọn onímọ̀ jìmí ni wọ́n bẹ̀rẹ̀ sí í kàn sí báyìí màlàmí ti bẹ̀rẹ̀ sí í ké sí àwọn èèyàn lọ́tún ké sáwọn èèyàn lọ́sìn tó gbogbo ẹ̀yin tẹ́ mọ̀ nípa ọ̀rọ̀ ètò òdìbò ẹjẹ́ àjọ jókòó yí tábìlì po gbogbo ẹ̀yin akọ́ṣẹ́mọṣẹ́ tẹ́ sì wà lágbọ́nrin tibẹ̀ náà ẹjẹ́ àjọ jókòó yí tábìlì po lórí ọ̀rọ̀ ká má bàa tún lọ tẹsẹ̀ bọ́ ìgàn ìrùn mọ́ lọ́dún tó ń bọ̀ àpégbọ́n ni ẹnìkan kì í pé gọ̀ gbàgede ojú ewé kínní ìwé ìròyìn Daily Sun ibẹ̀ ni wọ́n fi àkórí ìròyìn yẹn ha tó nínú ìwé ìròyìn Vanguard ló rọ tòní ojú ìwé keje ààrẹ Muhammadu Buhari ni wọ́n pé bàbá jáwé akíwọ́wọ́ fún àwọn tó jẹ́ pé ilé òkèrè iná ni wọ́n fi èdè kalẹ̀ sí wípé ẹ mọ́ súnmọ́ òṣèlú ilẹ̀ Nàìjíríà o ẹ̀ sí ń bẹ̀ ẹ pé bó wọ́n ṣe pín bó o láṣẹ máa ṣe nǹkan bí tẹ́yìn tẹ́ ẹ wà lọ́hùn ó tún mọ wá ṣe bíi pé ẹ mọ̀ jù wá lọ ẹ mọ̀ dá sí i ibi tí ọ̀rọ̀ dé dúró yìí gbogbo nǹkan ó padà fararọ ojú ìwé keje ìwé ìròyìn Vanguard tó jáde lóòrọ̀ tòní tó ń tẹnu ẹ̀ lójú ìwé kẹjọ ìní gómìnà bàbá Gánà Zulum ó ti sọ̀rọ̀ wípé tọ̀ òpin ọ̀padà dé bá ìwà ìgbésùnmọ̀mí ẹ̀yin ẹ ṣe sùúrù ńgbà tí ó bá fi di ọdún 2023 ah, oníkálukú òsùn tí ó díjú méjèèjì oorun àsùnfọrùn léṣùká ìlàmọ̀ sùn nílẹ̀ nàìjíríà ojú ìwé kẹjọ níbẹ̀ ìwé ìròyìn Vanguard tó jáde lóòrọ̀ tòní. ọ̀rọ̀ twenty twenty three òun náà tún rèé o lórí ìbò gan ni kọ́mọ oyè ó ti wá láti díje dupò ààrẹ lórílẹ̀‐èdè wa nàìjíríà àwọn ẹgbẹ́ kan tó wà ní ti gbùngbùn orílẹ̀‐èdè wa nàìjíríà Middle Belt Forum wọ́n ṣe àlàyé ọ̀rọ̀ yìí pé àwọn àtìlẹ́yìn táwọn ń rí gbà tọ̀tún tòsìn ó ti ń fi hàn gedegbe pé ẹkùn gúúsù orílẹ̀-èdè nàìjíríà ńlọmọye gbọ́dọ̀ ti wá àwọn tó wà lápá àríwó orílẹ̀-èdè nàìjíríà náà ti gbà ńgbà wọn ti rójú ìjà ńlá sa tí wọ́n sì ti rí bí nǹkan ṣe ń lọ pẹ́ tá a bá fẹ́ da kínní ìrú ẹ jẹ́ kí ààrẹ ó wá láti ẹkùn gúúsù ibẹ̀ nìkan lójú ìtúgbélé wá sí agbami ti ọ̀rọ̀ òṣèlú tó wà ńlẹ̀ yìí wọ́n ní àwọn ẹgbẹ́ bíi mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n rẹ́sẹ̀ méjèèjì walẹ̀ dáadáa ni wọ́n ti sọdún mọ́ pé Àtíkù èròǹgbà rẹ láti di ààrẹ lọ́dún 2023 mm-hmm. wọ sẹ́gbẹ̀ kan gúúsù láti lọ mọ́ mòye wá wọ́n wá ní ní ẹkùn apá gúúsù náà ìlà oòrùn gúúsù orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ní wọ́n ti tún gbọ́ fìrìfìrì fìrìfìrì yìí pé àṣẹ burúkú oníkùmù kan ti tún jáde wá látẹnu kánú yìí pé gbogbo yín ẹ fìdí mọ́lé ẹ mọ́ jáde ipob sọ̀rọ̀ wọ́n ní ah, ẹ mọ̀ burú o ẹ̀yin èèyàn kánú ò sọ nǹkan kan o yípe kẹ́nikẹ́ni fìdímọ́lé tíjọba ìpínlẹ̀ náà bá wá ní kí wọ́n fìdímọ́lé lókù o nítọ̀dọ̀ tàwọn ọkọ̀ tuntun tuntun ló ní kẹ́ ẹ má fọ̀rọ̀ kọ ọkọ̀ ọ̀ka wọn lọ́rùn. lójú ìwé kọkàndínlọ́gbọ̀n ìwé ìròyìn Nigerian Tribune wọ́n pé ilé ẹjọ́ ti pàṣẹ fún àwọn baálẹ̀ tí ń bẹ nílẹ̀ Ìbàdàn pé ẹ wo ẹgbẹ́ adé kalẹ̀ ẹ̀ mọ̀ wọ adé mọ́. Hmm ẹ̀yin ọgbọ́ balance ìròyìn yẹn lójú ìwé kọkàndínlọ́gbọ̀n ìwé ìròyìn Nigerian Tribune ọ̀rọ̀ pọ̀ náà wé kọ́bọ̀ èmi ọmọye tí ń ta Tribune àmọ́ o ní ìpínlẹ̀ Zamfara hàn pé pẹ́pẹ́yẹ ti pọn mọ́ ń bẹ̀ o àwọn tó jí ọmọlẹ́gbẹ̀mọ asòfin ìpínlẹ̀ Zamfara bíi méjìdínlógún ni wọ́n ti dìbò wípé sẹ́rí igbákejì gómìnà ní ìpínlẹ̀ àwọn àwọn ò fẹ́ lóróyè mọ́ ojú ìwé kẹta níbẹ̀ ìwé ìròyìn Nigerian Tribune àmọ́ lójú ìwé kejì nípínlẹ̀ Ọ̀ṣun lórí ọ̀rọ̀ gómìnà ò ṣe gómìnà lọ́dún 2022 tá a wà yìí wọ́n pẹ́ pé òṣèlú APC ó ti ṣe àyẹ̀wò fún Oyètọ́lá Lásùn Adéòtí Tani Ọ̀dọ́mọyè èyí tó kúrò ìyẹn lẹ́yìn ọgbọ̀ nínú ìwé ìròyìn Nigerian Tribune eléyìí tó jáde lóòrọ̀ tòní. àdúrà tí gbogbo kó wá ń gbà ni pé kí ìwà làlúrí kó jẹ́ rodò kó lọ́ọ́ mú mi wọ́n ní bí ọdún 2023 bó ṣe ń kù sátà gbogbo àwọn èèkàn lólóṣèlú ní kálukú wọn ti bẹ̀rẹ̀ sí í sọ ibi tí àléébù orílẹ̀-èdè yìí wà táwọn òṣìṣẹ́ tọ̀ Sulu ń sọ̀rọ̀ ó ní ọ̀rọ̀ àgbésùmọ̀mí lórílẹ̀-èdè Nàìjíríà ọdún 2023 ń làwọn fi òpin sí ìyún báwọn awo gédéńgbé lórí èròǹgbà rẹ Tambuwa ó lọ ṣèpàdé pẹ̀lú àwọn èèkàn àkùgbó olóṣèlú kan ní Kaduna àti Katsina ṣùgbọ́n o ohun tó jáde wá ń bẹ̀ náà ni pé òkò pẹ́ǹtùká ó ti fẹ́ bọ́ sí àárín àwọn èèyàn tó wà lápá àríwó orílẹ̀-èdè yìí torí àwọn kan ní bárì wá bá lọ́mọ oyè kò burú jù kò bàjẹ́ jù aráàlú ni ó yà sọ pé òun ò dìbò fún un bí ẹkùn gúúsù bá lọ́mọ oyè kò burú jù aráàlú ni ó yà sọ pé òun ò dìbò fún ẹ jẹ́ káràlú sọ ohun tí wọ́n bá fẹ́ èrò mọbi tí wọ́n ń rè hmm, wọ́n ní ẹ má ṣẹ́jú sérò báwọn kan ṣe ní kí adíje dupò ààrẹ wá láti gúúsù àwọn náà ní alọ́mọoyè lápá òrìwó orílẹ̀-èdè yìí àmọ́ lágbọ́nrin ti ètò òṣùná wọ́n ní pẹ́pẹ́ yẹ ọ́ pọ̀n mọ́ o ìyáàfin ahmed wọ́n ní ilé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè wa nàìjíríà ti ṣe wọn sí wọn pé ẹ mọ̀ bọ̀ owó kan bẹ bílíọ̀nù mẹ́tàdínlógún owó náírà seventeen billion naira tẹ́ ẹ ná nílé iṣẹ́ tó ń rí sí ètò ìṣúná lórílẹ̀‐èdè nàìjíríà ẹ gbàṣẹ́ gbòǹtẹ̀ ta ló buwọ́lù ta lẹ bùlù gbọ́ ní ọ̀rọ̀ kó tó di pé ẹ bẹ̀rẹ̀ sí ná owó náà ah fíìmù burúkú lọ̀rọ̀ yìí ojú ewé kínní ìwé ìròyìn the punch ló wà ẹ̀kúnrẹ́rẹ́ àtúnṣu désàlẹ̀ kòkò bí ìròyìn bá ṣe ń tẹ̀ wájú ó dá lójú ìwé kẹjọ ìwé ìròyìn Vanguard wọ́n pé àwọn tí ọ̀rọ̀ kan tó ń tàjọ INEC ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fi àìdùnnú wọn hàn o lórí bí ìdádúró bó ti ṣe ń dé bá ìbuwọ́lù àbá ètò ìdìbò tuntun eléyìí tí ọ̀rọ̀ ẹ̀ ti ń lọ síwá ti ń lọ sẹ́yìn ojú ìwé kẹjọ lẹ́ẹ̀tì gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ròyìn ẹ̀ àmọ́ lójú ìwé kẹtàdínlọ́gbọ̀n ìwé ìròyìn Nigerian Tribune wọ́n pe ẹni tí í ṣe ọ̀gá àgbà NURTW nípínlẹ̀ Èkó àti àwọn mẹ́rin míì wọ́n pé ọwọ́ ti bà wọ́n ní síkún ìbẹ̀ rántí gbàgbós eléyìí tí wọ́n pé ń ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ ń jò ní wọ́n pé ń tẹ̀síwájú o àmọ́ wọ́n ti ba àwọn kan àwọn kan tí wọ́n ní jọ̀bọ̀jọ̀bọ̀ lápá tí wọ́n lè dáṣọ àmọ́ kíọ̀kíọ̀ ẹ gba balance ìròyìn yẹn láìpẹ́ àwọn òṣìṣẹ́ ológun wọ́n pé wọ́n kọjú kó àkọsí àwọn agbébọn mẹ́tàdínlógójì nínú àwọn agbébọn wọ́n ti dáṣọ rọ̀gùn o kódà wọ́n pé ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ ológun ìbọn bá ó sì hmm. ṣe bẹ́ẹ̀ ó gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọ̀ra nípínlẹ̀ Kaduna àmọ́ ju gbogbo ẹ̀ lọ àwọn agbébọn mẹ́tàdínlógójì ni ló jẹ́ pé àwọn òṣìṣẹ́ ológun wọ́n gbomi lójú wọn nínú ìkọlù burúkú èyí táwọn ológun ṣe sí ibùba àwọn afurasí agbébọn nípínlẹ̀ Kaduna. ẹgbà eléyìí mo mọ̀ pé yóò bẹ̀rẹ̀ sí máa fa àríyànjiyàn wọ́n ní iléeṣẹ́ epo orílẹ̀-èdè wa Nàìjíríà NNPC wọ́n ní ńgbà wọ́n ṣe àyẹ̀wò lórí àwọn jálá epo tó ti bọ́ sí gbòòrò ayé tó sì jẹ́ pé àwọn kan tí wọ́n máa ń fi sínú epo láti mú kó mú yes fún ọkọ̀ lílò lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n rí pé jálá epo ọ̀hún ti ń lọ bíi mílíọ̀nù igba ó ní díẹ̀ one hundred and seventy point two five million litres ìní epo ọ̀hún léyìí tó jẹ́ pé ó lùgbàdì tó ti wà ń gbòòrò ayé àmọ́ owó tí wọ́n wàá fi ṣe é láti fi fọ́ mọ́ ó sì jẹ́ igba bílíọ̀nù náírà ó lé ọyọ kan one hundred and seventy point two five million litres ńlẹ́pọ̀ ọ̀hún ṣùgbọ́n two hundred and one billion naira iná ni wọ́n fi fọ́ nígbà tá a bá ń tẹ̀síwájú ọmọlẹ́gbẹ̀mọ aṣojúṣòfin orílẹ̀‐èdè wa nàìjíríà kan náà wọ́n fi ẹ̀sùn jìbìtì kan o wọ́n ní ó jìbìtì four one nine case tó wà lọ́rùn rẹ̀ wọ́n ní owó tí wọ́n ló gbé bẹ́ẹ̀ ó jẹ́ igba mílíọ̀nù náírà ó dín pẹ́sẹ́pẹ́sẹ́ látàrí bẹ́ẹ̀ ó fẹ́ gbìyànjú wípé kó o máa tilé jẹ́jọ́ wọ́n ní ìgbìyànjú rẹ̀ ó já sí pàbó ẹ̀kúnrẹ́rẹ́ a máa tẹ̀síwájú ẹja dákan lọ sójú ọjà nígbà tá a bá padà dé àwọn kókó tẹ gbọ́n wọ̀nyí àtẹ̀kúnrẹ́rẹ́ a wà gbé fún yín ẹ mọ̀ pé bí ìgbà tí yẹn bá kọ́kọ́ yọ kókó mu ni tó wá wá mm. róbó aláta tó gbélé mm. yóò ṣe ṣáíṣáí díẹ̀ náà ẹja dókè lọ. ajá balẹ̀ ajá balẹ̀. ẹ káàbọ̀ sí country kitchen ilé oúnjẹ ìgbàlódé tí wọ́n ti ń ta oríṣiríṣi oúnjẹ báwo lẹ ṣe fẹ́ sí bó jẹ́ tilẹ̀ yìí ni àbí tilẹ̀ òkèèrè bíi meat pie burger shawarma donut ice cream àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àjàjà bó jẹ́ oúnjẹ òkèlè lóríṣiríṣi pẹ̀lú àwọn assorted tó jiná dénú ẹja odò panla pọ̀mọ́ tó kàtà sínú bọ̀kọ̀tọ̀ pẹ̀lú ìgbín tó fi mọ́ fried chicken kábàtì ẹ̀wà sọ ti jollof rice fried rice àsáró elédè ẹ̀wà àgọ̀yìn ègbò ẹ̀wò kákadíẹ̀ kádákẹ́ni o ní country kitchen àyíká àwọn mọ́ tónítóní ní ọ̀yàyà àwọn òṣìṣẹ́ wọn gan yóò ní láàyè ọ̀tọ̀ àwọn náà ló tún ṣe búrẹ́dì àjẹmára dẹ́ta àmọ̀ sí country bread country kitchen wà ní Modákẹ́kẹ́ Òṣogbo Ìbàdàn Abẹ́òkúta àtàwọn bòmíì kò síbi tẹ́ ẹ dé nínú èyíkéyìí tẹ́ ẹ ní jẹun ayọ̀ àjẹpọ́nu la àwọn tó ti mọ̀ wọ́n tẹ́lẹ̀ gan wọ́n kọ̀ǹfàmù ẹ̀ dé góńgó bẹ́ẹ̀ sì tún fẹ́ kí supply yín lóúnjẹ lọ́pọ̀ yanturu ààyè rẹ̀ wà fẹ́kùnrẹ́rẹ́ àlàyé ẹ máa pe zero eight zero three four two zero nine one zero six country kitchen ó dùn púpọ̀. once again is fourteen. 14 years of answering prayers, 14 years of unmerited favor, 14 years of supernatural miracles happening at Mercy One Second Prayer Meeting. Àánú lẹ́ẹ̀kan sí tó forí sọ àjọ̀dún ọdún kẹrìnlá rẹ̀ yìí yóò fa kíkì. Kú sí àmì àti ìyanu. Bẹ̀rẹ̀ lọ́jọ́ Monday ọjọ́ kẹrìnlá sí ọjọ́ Friday ọjọ́ kọkàndínlógún oṣù kejì ọdún yìí. Monday 14 to Friday 19 February 2022. twenty two. Lórí òkè Àánú Prayer Mountain of Mercy off Odùsókù bus stop kìlómítà two ọjọ́ Ìgbó Olóyin road ọjọ́ tàbí kẹgbẹ́ Bẹ́dí bus stop lójú ọ̀nà tó wọ́lá tọ̀jọ́ sí Mọ́níyà Mercy once again at fourteen with asim i will go before the ministry evangelist elijah akitunde ọlọ́run sọ bẹ́ẹ̀ pastor laita aromolaran pastor anu ojo prophet akiola fasawẹ pastor mrs ebolu oluwaseyi bakare prophet peter adeniyi olówó pọ̀rọ̀kọ́ prophet emo ọlọ́wẹ̀rẹ́ olùgbàlejò ní bàbá orí òkè prophet moses aladeolu atọ́mọ wòlíì pastor isaiah o alade aago mẹ́jọ àárọ̀ àti aago mọ́kànlá alẹ́ ní ìpàdé àánú lẹ́ẹ̀kan sí i kò sógun tó bá ọgọ́rí òkè àánú nínú ìpàdé ọdún kẹrìnlá àánú lẹ́ẹ̀kan sí i yìí tí ọlọ́run ò ní fi àánú sọ di pẹ̀tẹ́lẹ̀ àánú fẹ́ yẹn ojú ọ̀rọ̀ rẹ o kẹ́kẹ́kẹ́ gbìgbìgbì ó ti máa gbọ́ bó ṣe ń dún Pasuma ń bọ̀ nílùú Ìbàdàn láti wá dàlúbọ̀lẹ̀ láyàjọ́ olólùfẹ́ February fourteen wo ohun gbogbo ti sẹ̀ ní mìnìjọ̀jọ̀ tó àlàgbà ní Osmark Hotel and Suites ti ń bẹ̀ lórí àkàlà lẹ́yìn Anchor Mall Saunis Estate lóhun gbogbo ti máa ṣẹlẹ̀ ń máa bọ̀ pẹ̀lú olólùfẹ́ rẹ̀ wá jayé rúra pẹ̀lú àlùjọ tó ta lẹ́nu látọwọ́ Pasuma wonder ọmọ ìyàwó ànábì Mr MMM. Àlàbí ọjọ́ ẹ̀ máa rẹ̀ Pasuma. pẹ̀lú DJ Scopeman àti Láìdé Bákàrẹ̀ ààbò tó péye ń bẹ ọyẹ́ afẹ́lẹ́lẹ́kùnrin èrè tó ń bẹ́ẹ̀nbẹ́ẹ̀ gan tún nàgbà láìsí tàbí ṣùgbọ́n èrò tó ń tẹ̀sẹ̀ wìtìwìtì ó di Osmark Hotel and Suites lórí Akala lẹ́yìn Angkor Mall February fourteen àyájọ́ olólùfẹ́ tọdún yìí máa ta lẹ́nu yàtọ̀ jẹ́ máa já tán aago méjìlá ọ̀sán sí aago mọ́kànlá òru lẹ́tọ̀ regular ten thousand naira VIP one fifty thousand two hundred thousand naira ní silver gold three hundred thousand platinum five hundred thousand fún àlàyé kíkún ẹ pè nọ́mbà yìí zero eight one six one seven zero five four zero five ọ̀pọ̀lọpọ̀ ìdílé ló ti dàrú nípa ìgbọ́ra ẹni yé lólùyàwó ẹni bí ẹni lùbàrà pàápàá jùlọ nípa ìrọmọ bí tàbá ìlẹ̀ṣẹ̀dédé ọmọkùnrin lọ́dọ̀ aya rẹ̀ èyí ló máa rí ọlálọ́mí àmọ̀lé àti kọ́mọláfẹ́ ọláìyá pẹ̀látìlẹ́yìn fresh one oh five point nine fm ìbàdàn ṣàgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ tá a pè ní okun ìfẹ́ láti fi mọ́tòdé bá gbogbo nǹkan wọ̀nyí sátidé ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kejì ọdún tá a wà yìí ní ìdánilẹ́kọ̀ọ́ yìí ó wáyé nínú gbọ̀ngàn music house ilé orin challenge ìbàdàn bẹ̀rẹ̀ láago méjì ọ̀sán gér gerege dókítà akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ṣègùn ìbọn wà ń kalẹ̀ láti máa tẹ́tí gbàlàyé yín nípa ìrọ́mọbí tí wọ́n sì máa sọ ń tọ́fà àtọ̀nà àbáyọ pẹ̀lú dókítà onímọ̀ṣègùn ìbílẹ̀ ọmọbọ́láńlé ọláoyè tó sì gbéra àti gbà bẹ́ẹ̀ egbòogi ìbílẹ̀ mọ́rọ̀kùn ní gbáyagíyágí tó tún ṣagbátẹrù ìdánilẹ́kọ̀ọ́ yìí ọ̀pọ̀ egbòogi ìbílẹ̀ tájọ nafdac fún tẹlù ni ó sì tún wà nílẹ̀ lọ́jọ́ náà ọgbà bẹ́ẹ̀ ni wọ́n máa dá wa lẹ́kọ̀ọ́ nípa tó lè ṣokùnfà ìrọ́mọbí àtàlẹ́ ìṣedédé ọmọ ajàfẹ́tọ̀ọ́ mi ènìyàn pẹ̀lú òfin tó rọ̀ màkà máa lu ìyàwó ẹni. prophetess fúnkẹ́ adétúbẹ̀rù she matters náà ń bọ̀ láti bá wa sọ̀rọ̀ nípa ìbágbépọ̀ lọ́kọláya fẹ́kùnrẹ́rẹ́ àlàyé pé zero eight zero three three five oh four seven oh four àti zero eight zero seven seven seven seven seven eight two one ìdánilẹ́kọ̀ọ́ òkun ìfẹ́ ayọ̀ wà ń bẹ̀ ni. ìgbà tún wọlé agbára ìbẹ̀rẹ̀ ọ̀tun power of a new beginning ìpàdé àdúrà tọ̀sán tòru ẹlẹ́ẹ̀kẹ́ lẹ́ẹ̀kan lọ́dún ní CAC orí òkè ìkòyí èrò ọmọ village ìkòyí nípínlẹ̀ ọ̀ṣun iṣẹ́ mi mímọ́ la kò rí ìtọ́dún yìí ọlọ́run ní ká fọn rere fún gbogbo ẹni tó dáwọ́lé nǹkan rere lọ́dún yìí àti gbogbo ẹni tó ní nǹkan rere lọ́kàn láti ṣe lọ́dún twenty twenty two láti pàdé òun lórí òkè àwọn baba ńlá wa tó wà ní èrò ọmọ village níkòyí olúwa ní àṣẹ ìrọ̀rùn lòún fẹ́ yọ̀ǹda fún gbogbo ènìyàn gbogbo ẹni tó ti rìnrìn àjò òpin ọdún sẹ́yìn láì rí ohun rere kan tọ́ka sí ọlọ́run àpọ́stẹ́lì joseph ayọ̀délé babalọ́lá lóun yóò mọ rìnrìn àjò tọdún yìí pẹ̀lú ìtì àti àkúwọ́sílẹ̀ ire má gbẹ̀yìn nítorí ọlọ́run power of a new beginning with theme, holy spirit operation bẹ̀rẹ̀ lọ́jọ́ monday ọjọ́ kẹrìnlá sí ọjọ́ friday ọjọ́ kejìdínlógún oṣù kejì ọdún yìí monday fourteen to friday eighteen february twenty twenty two aago mẹ́sàn-án àárọ̀ sí méjìlá nípàdé tààrọ̀ aago mẹ́ta ọ̀sán sí aago mẹ́fà àrọ̀ lẹ́ni tọ̀sán aago mẹ́wàá lẹ́ni ìṣọ́ òru lójoojúmọ́ ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́ àtolórin ẹ̀mí ló e prophet ezekiel olúbóyè ọládèjì cac general evangelist pastor eso ọládélé president cac worldwide ìpàdé àdúrà eléyìí ṣe pàtàkì fún ọ láti wá jésù retí rẹ o. With gratitude to God for a life well lived in the service of humanity, we announce the transition into glory of our patriarch, father, grandfather, great grandfather, uncle, and kingsman, Assistant General Superintendent, Pastor Jacob Kolakbo Awe JP, aged 95 years. Burial arrangement, February 14th, 2022, service of songs, venue, Odono Residence at 4 p.m. February 15th, service of songs, venue, Odono Residence at 4 p.m. February 16th, line in state, venue, Odono residents at 10 a.m. Wake up service at Odono residents at 3 p.m. February 17th, line in state, venue. Oluyole residents at 10 a.m. Wake up service at the same venue at 4 p.m. February 18th, interment service at this Oluyole residence at 9 a.m. Service by the Graveside and Committal to Earth, strictly for family members at 10 a.m. Thanksgiving service at CAC Olubode Odono Ibadan at 11 a.m. Entertainment of guests at Kakamfo Inn and Conference Center, Ibadan. Announcers, the family. hallelujah ìjọ redeemed christian church of god ọ̀yọ́ province seventeen pé ọdún kan ẹ bá wa hallelujah ni wọ́n máa kọ́ àkórí ayẹyẹ àjọ̀dún náà ni mímú àyànmọ́ ṣẹ ọkọ̀ òjọ̀kan ètò láti gbéyàmọ́ fún ayẹyẹ oríkádún náà lọ́jọ́ ẹtì friday ọ̀sẹ̀ yìí tí í ṣe ọjọ́ kọkànlá oṣù kejì ni a máa kọ orin ìyìn ọlọ́kanòjọ̀kan àti eré orí ìtàgé níbi ìṣòro tí a ó ṣe ní ọ̀yọ́ province seventy headquarters rccg prayer cathedral tó wà lẹ́yìn ilé epo tasca odò ọ̀nẹ́lẹ́wẹ́ nílùú ìbàdàn àlùfáà alákòóso ọ̀yọ́ province seventeen pastor mọ́níyà ajíbádé ni yóò máa darí ìṣòro náà èyí tí yóò bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án àṣálẹ́ tó bá di ọjọ́ sátidé ọjọ́ kejìlá oṣù kejì la ọgbà àtúnṣe correctional center ní déédéé aago méjìlá ọ̀sán ìdíje bọ́ọ̀lù apanilẹ́rìn ni yóò tẹ̀lé ní déédéé aago mẹ́rin ìrọ̀lẹ́ lọ́jọ́ kan náà ìsìn ìdúpẹ́ la fi káàdì ayẹyẹ ọdún ní gbogbo ẹ̀ka ìjọ tó wà lábẹ́ RCCG Ọ̀yọ́ province seventeen ẹ wá bá wa kọrin hallelujah sọ́lọ́run wa. bàbá tẹ̀lẹ́ ni tó mọ̀nà wọ̀kúwọ́kú nírìn àjò ayé ẹni rọ̀ ní lọ́rùn. I have a dream edu consult ẹ̀kọ́ advanced level cambridge jupeb àti ijmb tó fi mọ́ naptep ó ti wá rọrùn gbà torí pé pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ lọ́mọ fi ń wọlé sí two hundred level ní yunifásitì ẹ̀yà máa fọ̀rọ̀ játa àmọ́ ẹ kàn sí edu consult báyìí ní communication house fast fast junction ní gbagi old ife road ìbàdàn tó fi mọ́ aṣí annex tó wà ní loarm court aṣí bodijà junction basọ̀run ìbàdàn àbí kíni ká ti gbọ́ kọ́mọ gba two eighty two ninety nínú jambu ká ti wá wọlé ẹ̀kọ́ gíga ó sì dogun ọ̀nà àbáyọ rèé o wá gba fọ́ọ̀mù Cambridge, IGMB tàbí JUPEB tó fi mọ́ NAPTEP and be prepared for the examinations between seven and ten months at EduConsult. EduConsult also provides opportunity for candidates on ICT program for examinations like TOEFL, SAT, O-Level, GCE, UTME, Post-UTME and others. Àyè lẹ́gbẹ̀ẹ́ legbe no fún àlàyé ẹ̀pẹ́ zero eight one three five four three zero three eight two. EduConsult together we soar with pride. Something huge is coming to your screen. It's back, bigger and even better. The second edition of the first real estate and housing reality TV show, Tush My Apartment, is back. You can now participate with only 200 naira. Yes, you have that right. Log on to www.tushmyapartments.com and register for this life-changing show. Registration ends 31st of March 2022. For sponsorship and inquiries, please call Adedayo on 081-822-00113 or 090-111-22200. Terms and conditions apply. Tush My Apartment. Putting smiles on faces. universe. Ski. City University, Ibadan, invites applications from suitably qualified candidates into the over 80 undergraduate programs that we run, including medicine, dentistry, and pharmacy, which currently offer a 50% tuition scholarship on a first come, first served basis. Other courses are law, nursing, mechanical engineering, computer and information science, architecture, mass communication and media technology, accounting, and a host of other courses with a minimum UTME score of 140 and five relevant O level credits. Admission into 200 level is available for candidates with direct entry qualifications such as NCE, OND, or equivalent professional qualifications. HND holders may proceed from 300 level. Candidates awaiting result may also apply. For a full list of courses, our affordable tuition fees, and other information, please visit our website lcu.edu.ng. You can also reach our Abuja, Lagos, Enugu, and Port Harcourt liaison offices on 0815 331 8709. Leeds City University, knowledge for self reliance. City University. àtòtò àrèrè o èyí ni láti sọ fún gbogbo èèyàn tó ralẹ̀ lórí ilẹ̀ tó jẹ́ ti mọ̀lẹ́bí ajénigi ẹ̀yẹ láwọn agbègbè bíi èjítólú gbẹ̀sìnrà àyántólú oníkì fọlárìn alábàtà ìwàrẹ́ àjùwọ̀n àníṣẹrẹ abòjú ọ̀nà lágbẹ̀jà òjòǹgbòdú àti òkèlè kan níjọba àbílẹ̀ akínyẹlé àti láwọn agbègbè bíi olúwo àti ìdíyá níjọba àbílẹ̀ èdó láti tara ṣàṣà yọjú sí mọ́gàjì mọ̀lẹ́bí ajénike ẹ̀yẹ yemẹtu òjé nílùú ìbàdàn olóyè wọlé àríṣekọlá pẹ̀lú ẹ̀rí tó dájú àti ìfọwọ́sí mọ̀lẹ́bí láàrin ọgbọ̀njọ́ ìkéde yìí káwọn aṣojú mọ̀lẹ́bí àti mọ̀lẹ́bí ó tó mọ yọjú sí wọn ohun ìní wo ò ní sọnù ẹ lè pe mọ́gàjì sórí nọ́mbà yìí zero eight zero eight two double zero zero zero seven one lẹ́ẹ̀kan sí zero eight zero eight two double zero zero zero seven one fún àlàyé àti ìtọ́ni tó yẹ olóyè wọlé àríṣekọ́lá mọ́gàjì agboolé ajénijẹ yẹyẹmẹtu òjé ìbàdàn ló ń kéde. ajá balẹ̀ ajá balẹ̀. tọ́ ẹ káàbọ̀ padà látọjú ọjà a ti wá gbéra tán báyìí o bí ẹ ṣì funfun ẹ jẹ́ ká jùmọ̀ ká gbọ́ òròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ tiyín ní tòótọ́ ìkànnì Fresh FM lẹ́wà bólúwájí ọ̀yà mm. gbé bọ́dì. alright àwa ń gbé bọ́dì akọ̀ láti lẹ bọ́dì mọ́lẹ̀ lórí ìròyìn tá a pè ní àjà àbálẹ̀ kò sí méjì irú ẹ̀ lórí àtẹ ò sẹ́mọ́ǹtì dunlẹ̀ lápá ibi tá a wà yóò kọjá tẹnu àti tìbọ̀lì lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú epo bẹtiró àwọn kan tí wọ́n ṣe àyídáyidá rẹ̀ ààrẹ Buhari àwọn aṣojú ṣòfin wọ́n ti fọ́n mú hmm. bẹ́ẹ̀ ni ọkọ̀rọ̀ ojú o pé ẹnikẹ́ni tí a jí ọ̀rọ̀ bá símọ́ lórí ọ̀rọ̀ pẹ́ni náà ẹsẹ̀ ẹ̀gùn kọ́ o yóò jò làǹbàní níwájú òfin wọ́n pe ààrẹ Muhammadu Buhari àti àwọn tó jẹ́ kànkùgbò nílé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ti sọ àtòkù àtògúlùtù ọ̀rọ̀ sí àwọn karambani eléyìí tí ń gbé epo tí ò bá ojú mu wọlé sílẹ̀ Nàìjíríà pẹ̀lú àlàyé pé ẹnikẹ́ni eléyìí tó bá wà nídìí ọ̀ràn ọ̀hún kírú ẹni bẹ́ẹ̀ kó jó lamba níwájú òfin ni o níbi ìjókòó ilé eléyìí tó wáyé iná làwọn aṣojúṣòfin ti bínú tán hàn pé àá bá a bá fi àwọn tí ọ̀rọ̀ yìí tọ́kàn gbọ̀ngbọ̀n bá a bá fi wọ́n jófin irú ẹ̀ ó tún ṣẹlẹ̀ bó bá dọjọ́ iwájú ààrẹ muhammadu buhari àti àwọn aṣòfin ni wọ́n ti sọ̀rọ̀ èrò ọkàn wọn nípa àwọn tí ń kó epo eléyìí tí kì ṣe ojúlówó wọlé sílẹ̀ nàìjíríà tí wọ́n sì ń tà á fún àwọn ọmọ orílẹ̀ yìí bẹ́ẹ̀ bá gbàgbé àjọ eléyìí tó ń rí sí epo bẹtiró nílẹ̀ nàìjíríà ìyẹn ní alẹ́ ọjọ́rú wednesday ni wọ́n ti dáko àwọn alágbàtà epo mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tí wọ́n ń kó epo tí ọ̀bọ sí ní ìgboro ayé wọlé tí wọ́n sì ń tà á fún àwọn èèyàn wọ́n pe ẹ mọ̀ wò ó ẹgbẹ́ òṣèlú pdp náà ti sọ̀rọ̀ pé èé ti ṣe ẹ̀wẹ̀wẹ̀ ó ti yé wa ẹgbẹ́ òṣèlú apc mọ̀ọ́mọ̀ ni wọ́n mọ̀ọ́mọ̀ daṣọrọ́ ìkà mọ́ra wọ́n mọ̀ọ́mọ̀ mọ̀ daṣọ bo orúkọ àwọn tí ń kó epo tí ọ̀bọ sí wọlé sí orílẹ̀-èdè nàìjíríà ẹni tí wàá ṣe olùrànlọ́wọ́ àgbà fún ààrẹ buhari lórí ètò ìròyìn tó ń ti ìpolongo malam garuba shehu nínú àtẹ̀jáde tó fi síta ìyẹn lánàá ibẹ̀ ló ti ń ṣe àlàyé ọ̀rọ̀ pé ààrẹ muhammadu buhari ti pàṣẹ fún gbogbo àwọn tí wà nídìí ọ̀rọ̀ epo bẹtiró nílẹ̀ nàìjíríà wípé kí wọ́n dáko àwọn alágbàtà epo tí ń kó epo tí kì í ṣe ojúlówó wọlé sílẹ̀ nàìjíríà èyí ti ṣe ẹ̀wẹ̀wẹ̀ hàn pé àṣẹ ààrẹ muhammadu buhari náà ń ló bọ́ sí ìgboro ayé o lẹ́yìn tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní ké gbàjarè pé ẹ gbà wá irú epo ẹlẹ́sìnmìrìnwó rèé tí ń ba ọkọ̀ jẹ́ tí wọ́n ń tà fún àwọn èèyàn yìí gẹ́gẹ́ bó ti ṣe sọ hàn pé ààrẹ Muhammadu Buhari pàṣẹ ọ̀rọ̀ sì ti jáde àṣẹ ti mú lẹ́sẹ̀kẹsẹ̀ wípé kí àjọ tí ọ̀rọ̀ kàn kó gbé gbogbo ìgbésẹ̀ tó bá yẹ ni o láti rí i dájú pé gbogbo àwọn tí ń ta epo tí kì í ṣe ojúlówó nílẹ̀ Nàìjíríà kí wọ́n fi mú kàtà òfin hàn pé bí bẹ́ẹ̀ kọ́ ẹni tí ń ṣẹlẹ̀ yìí bí wọn àbájẹ̀yà ẹ̀ wọn ò tún ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ iwájú ààrẹ muhammadu buhari ń ló wá tọ́ka sí wípé kí wọ́n fi ìyà jẹ àwọn eléyìí tó hùwà ọ̀hún ní ìbámu pẹ̀lú òfin kí wọ́n sì fi òfin lẹ̀ kófin ṣiṣẹ́ ọwọ́ ẹ̀ lórí àwọn èèyàn náà àmọ́ nínú ọ̀rọ̀ tiẹ̀ nílé ìgbìmọ̀ aṣojúṣòfin ilẹ̀ nàìjíríà ẹni tí í ṣe àkójánu ilé muhammed moguno ọmọ sọ̀rọ̀ lánàá níbi ìjókòó ó ti wá pàṣẹ fún àjọ nnpc wípé lẹ́yìn ọ̀sọ́kà àwọn iléeṣẹ́ mẹ́rẹ̀ẹ̀rin àwọn alágbàtà epo mẹ́rẹ̀ẹ̀rin eléyìí tó jẹ́ pé ọ̀rọ̀ náà wà ní orí wọn ẹ kọ́kọ́ suspend wọn náà kí wọ́n má ra epo kí wọ́n má ta epo kankan lásìkò tá a wà yìí bákan náà ló pé kí àjọ NNPC kó ṣe àgbékalẹ̀ àwọn àgbéléwọ̀n àyẹ̀wò fínífíní eléyìí tí wọ́n ṣe fún àwọn alágbàtà epo mẹ́rẹ̀ẹ̀rin ọ̀hún kó tó di pé àwọn ò mọ ìgbésẹ̀ tó bá kàn láti gbé lórí ọ̀rọ̀ wọn nípa epo tí ò pójú owó èyí tí wọ́n ń tà fún àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà wọ́n pé nínú àbá òun ìní mògúnù ló ti bu ẹnu àtẹ́lurú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ pé owó tí ò sí ń gbòòrò àwọn èèyàn ó tún fún omi ara pé kí àwọn ra epo bẹtiró ìtakùtà lẹ́tún tà sí wọn nígbà ó burú jáì iná ni mògúnù sọ àmọ́ òṣèlú PDP ti pé kẹ́ẹ̀nì ta ni ọ̀gbọ́ngbọ́n káfẹ́ránú àwàtì ẹgbẹ́ òṣèlú APC ẹ ti sọ̀rọ̀ dọ̀rọ̀ òṣèlú àwa sì mọ̀ ó ti yé wa àmọ́ Muhammed òun náà tó ń sojú ẹkùn Nasarawa nínú ẹgbẹ́ òṣèlú APC nílé ìgbìmọ̀ aṣojúṣòfin ó ti sọ̀rọ̀ o wípé eléyìí kò ní jẹ́ ìtẹ́wọ́gbà kankan nǹkan burúkú ni kẹ́ ẹ mọ̀ ta epo tí kì í ṣe ojúlówó tí ń bọkọ̀ àwọn èèyàn jẹ́ pẹ̀lú ètò ọrọ̀ ajé eléyìí tí ọ̀fararọ nílẹ̀ Nàìjíríà ẹni láti jó làǹbà níwájú òfin wọ́n dákọ̀ àwọn alágbàtà epo mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tí ajé kínní ọ̀hún tó símọ́ lórí. Hmm. àwọn kan náà tó jẹ́ pé wọ́n ní í ṣe pẹ̀lú à ń tún ọkọ̀ eléyìí tó bá bàjẹ́ ṣe hmm. wọ́n ti sọ̀rọ̀ pé ẹ dákun ìjọba ẹ bá wa gbé ìgbésẹ̀ ọ̀gọ̀rọ̀ ọkọ̀ ló ti bàjẹ́ tá a mójútùú sí kínní ọ̀hún mọ́ lórí ọ̀rọ̀ epo tí ọ̀dà tí àwọn ilé epo kan ń tà nílẹ̀ nàìjíríà wọ́n pélé epo mrs wọ́n dakọ̀ wọ́n ń bẹ̀ àmẹ́mà rẹ̀ sí ti pé ah, ah, àwọn kẹ̀ àwọn òtepo tí ọ̀dà o fáwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ẹ̀fẹ́ gba báláǹsì ìròyìn yẹn torí bíntín ni mo rékà fún yín ẹ lọ tààràtàrà sí ojú ìwé kẹfà ìwé ìròyìn Nigerian Tribune àti ìwé ìròyìn Vanguard tó jáde lóòrọ̀ tòní. ẹ jẹ́ ń wọlé láti ọ̀rọ̀ elépo òun kárìn kápọ̀ yíyẹ báyẹn náà ní yẹni gbàgede ojú ewé kínní sí ìkẹtàdínlógún ìwé ìròyìn the punch wọ́n kọ ìròyìn náà sí kọ́ńbọ́ọ̀kì ọ̀rọ̀ tó dì síbẹ̀ ń rèé o iléeṣẹ́ epo orílẹ̀-èdè wa nàìjíríà nnpc wọ́n ní wọ́n ti tọ́ka wọn gẹ́gẹ́ bíi pé àwọn náà lábòsí tiwọn lọ́wọ́ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè wa nàìjíríà ní pẹ̀lú bí ọ̀rọ̀ elépo ìṣedé bá a ṣe ń bá tọ̀tún wí nítòsí ọ̀tún náà sọdún mọ̀ pé tó wà lósìn ló lẹ̀bi ní kò burú bàjẹ́ iléeṣẹ́ epo MRS iléeṣẹ́ epo O&O àti ilé iléeṣẹ́ epo àgbo orílẹ̀-èdè wa Nàìjíríà gangan NNPC fúnra ẹ̀ àjọ custom àwọn navy àwọn tọmọ ogun orí omi wípé gbogbo wọn wọ̀nyí tí ọ̀rọ̀ mú lọ́wọ́ mú lẹ́sẹ̀ ló yẹ kí wọ́n kọ́ ṣàgàlagolo òfin sí wípé kí wọ́n fi òfin dè wọ́n ná kí ló a sì fa sábàbí wọn ni tá a bá tí ìmúrò àwọn wọ̀nyí ká kọ́kọ́ fi wọ́n jófin lórí bá a ṣe tọpinpin ọ̀rọ̀ a ní rí òkodoro ibi tá à ń rè gan nísànsàn lórí ọ̀rọ̀ wọ́n ní àkọ́kọ́ bí epo bá wọlé ìlànà kan wà tí wọ́n máa fi ń yẹ bí epo ọ̀hún bó ṣe eh, ṣe é lò fún irú ọkọ̀ wa wò wọ́n ní ti pẹtiró ìyún ni wọ́n ń pè ní spark wọ́n ní tó bá jẹ́ ti dísù ìyẹn nu density wọ́n ní ọ̀rọ̀ bí wọ́n ṣe yẹ̀ ẹ́ wò nígbà wọ́n wo spark rẹ̀ kí ló dé tí wọn ò tí ì rí láti bẹ̀ yí pé nǹkan ti ṣe irúfẹ́ epo bẹ́ẹ̀ yí pé epo náà ti lùgbàdì kì í ṣe èyí tí ó lè bá ọkọ̀ ọlẹ̀ wa ṣiṣẹ́ tí ò ní da wàhálà sí wa lágbádá èyàn báwọn àwo gédégbé lẹ́bàá ẹ̀ wọ́n ní wí tèmídèmí òun tọ̀hún sọ tiẹ̀ kó tó lọ ni NNPC ní ọwọ́ àwọn rèé funfun náná o láì wọ gílọ́ọ̀fù ṣùgbọ́n ibi tí ọ̀rọ̀ dé dúró gẹ́gẹ́ bí àtúnṣe táwọn lè ṣe ń làwọn ń sáré mójútó ní kíámọ́sá ní wéréwéré wọ́n ní epo tó wọlé ó jẹ́ jálá tó ń lọ bíi igba mílíọ̀nù ó dín díẹ̀ one hundred and seventy point two five million litres iná ni epo tó ti lùgbàdì bẹ́ẹ̀ tó wọlé àmọ́ àwọn wá wò pé ọgbọ́n wo ládàá sí i tí nǹkan ó fi san mọ́ná wọ́n ní a gbọ́dọ̀ ṣe àfọ̀mọ́ epo bẹ́ẹ̀ tá a bá sì ṣe àfọ̀mọ́ ẹ̀ wọ́n ní igba lítà two hundred litres lára àwọn epo tó ti lùgbàdì yìí a gbọ́dọ̀ wá epo tó jẹ́ pé èyí tí ò lùgbàdì ti ń lọ bíi ẹgbẹ̀rin lítà eight hundred litres ńlá á dà sínú two hundred litres èyí tí ó ti lùgbàdì láti lè fi ṣe àfọ̀mọ́ lára ẹ̀ àwa ṣí gbogbo owó tá a ná lórí rẹ̀ yí pé epo yìí o èyí tó ń lọ bíi mílíọ̀nù àádọ́sán ó lé díẹ̀ one hundred and seventy point two five million litres a nílò igba bílíọ̀nù náírà láti fi fọ̀ ọ́ mọ́ kó bá a lè ṣe é lò ìgbà tí wọ́n sọ tiwọn náà tí wọ́n tún gbé kalẹ̀ láti ẹnu ẹni tí ṣe ọ̀gá àgbà fún agbọ́nrinbẹ̀ yín o group managing director Mele Yari nígbà tó ṣàlàyé tiẹ̀ tán ó ní àwọn tí wọ́n kọ́ rí fìrìfìrì ọ̀rọ̀ kan náà ní nǹkan bíi ogúnjọ́ oṣù kínní ọdún tá a wà mẹ́yìí kíá làwọn sì ti bẹ̀rẹ̀ iṣẹ́ wípé wọ́n gbé epo kan wá sí orílẹ̀-èdè wa nàìjíríà láti atwap ní Belgium ó ní epo ọ̀hún làwọn sì ń tọpinpin kó tó wá di pé ọ̀rọ̀ di gbàmù lásìkò tá a wà yìí o àwọn ti wá bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ lé lórí ní kíámọ́sá ní wéréwéré pé gbogbo àwọn ilé epo tí wọ́n tọ́ka wọ̀nyí kò sẹ́bi lọ́wọ́ wọn ṣùgbọ́n ìwádìí táwọn ń tẹ̀síwájú láti ṣe ìní pé ká mọ bí epo ọ̀hún ṣe wọlé ibi tí wọ́n ti ń gbé bọ̀ ṣé orílẹ̀-èdè wa nàìjíríà náà ni wọ́n ń gbé bọ̀ tẹ́lẹ̀ ní sàn án ni àbí àṣìyá ọkọ̀ àṣìlóòdù epo ń ló wá sí ọ̀dọ̀ wa ká tó wá mọ irú ìjìyà tí a lọ fúnrúfẹ́ àwọn tí a jẹ ìwà bàjẹ́ bẹ́ẹ̀ tó bá ṣe mọ́ lórí àwọn tó wá jẹ́ aláràtúntà àwọn náà sọ̀rọ̀ wọn ni ẹ wá náà ẹ ń sọ tí ẹ̀ka tìjọba ẹ ń dárúkọ àwọn iléeṣẹ́ epo ńláńlá gbogbo ẹ ti gbàgbé àwọn aráàlú kọ̀ọ̀kan tí wọ́n ti forí kó jábìn ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ni bó o lẹ́ ṣe fún wọn ní nǹkan gbà ọkọ̀ wọn tó ti kó irúfẹ́ epo bẹ́ẹ̀ sínú bó o ní òṣèlú ti dá gbèsè sílẹ̀ lára àgọ́ ara wọn ẹni títún ṣe akọ̀wé fún ẹgbẹ́ àwọn alágbàtà epo Independent Petroleum Marketers Association of Nigeria Mike Osatuyi òun náà ṣe àlàyé ó ní gbogbo àwọn nǹkan tá a tare sí iwájú àwọn aláṣẹ yìí wọ́n gbọ́dọ̀ tètè wá wọ̀kọ̀ fi ṣàdá o nítorí pé wọn ò lè kó àrà jẹ wá bá àwọn ìròyìn yẹn pọ̀ jù bẹ́ẹ̀ tíntín orí ẹ̀ tá mú ẹ lọ gba balance lójú ìwé kẹtàdínlógún ìwé ìròyìn The Punch. okay lórí ọ̀rọ̀ ètò ìdìbò lọ́dún 2023 hmm, hmm. oríṣiríṣi ọ̀rọ̀ ló ń lọ ní ìgboro ayé ààrẹ Muhammadu Buhari ó ti wá ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn tí ń bẹ nílé òkèrè wípé ẹ dákun ẹ má da lúrú pọ̀ mọ́ ṣàpá o ẹ̀ta kété sọ̀rọ̀ òṣèlú ilẹ̀ Nàìjíríà wọ́n pé síwájú ètò ìdìbò àpapọ̀ tí yóò wáyé nílẹ̀ Nàìjíríà bó bá dọdún 2023 ààrẹ Muhammadu Buhari ti gba gbogbo àwọn tó jẹ́ pé wọ́n ní ọpọlọ wọ́n ní ìmọ̀ àmọ́ wọn yìí ṣolóṣèlú ó ti gbà wọ́n lámọ̀ràn pé ẹ jìnnà kété o sọ̀rọ̀ òṣèlú lẹ nàìjíríà àwọn nǹkan míì ń bẹ tá a lè nílò yín fún gbogbo àwọn ọ̀rọ̀ eléyìí tó ń rúgbó lábẹ́nú lórí ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé ọ̀rọ̀ ètò ààbò ẹ lè dá sí i àmọ́ bó bá ti di ọ̀rọ̀ òṣèlú ẹ mọ̀ ṣẹnu yín déédéé síbí ni ọ̀rọ̀ ọ̀hún ló bọ́ ta ní àkókò tí ààrẹ Muhammadu Buhari ń ṣe àgbékalẹ̀ lẹ́tà kan fún ẹnìkan tó jẹ́ aṣojú dé orílẹ̀-èdè Italy léyìí tí ó sì ń tọ́ka sí wípé ẹni tí í ṣe aṣojú orílẹ̀-èdè Italy ọ̀hún Michael Schuhel iná ni wọ́n gba àlejò rẹ̀ nílùú Àbújá bẹ́ẹ̀ bá gbàgbé wọ́n pe ààrẹ Muhammadu Buhari ń ló ti perú pè bẹ́ẹ̀ lóṣù kẹwàá ọdún tó kọjá o nígbà tí ń gba lẹ́tà látọwọ́ aṣojú kan tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé wá sí orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí ń kí àwọn aṣojú ọ̀hún káàbọ̀ ó pe ìpè tẹ́ ẹ gbà yìí àti iṣẹ́ eléyìí tá a gbélé yín lọ́wọ́ nílẹ̀ nàìjíríà iṣẹ́ tó dáa ni pàápàá jùlọ ní àkókò tí ọ̀rọ̀ òṣèlú tó fẹ́ mọ fìsí wá fìsẹ́yìn hmm. nílẹ̀ nàìjíríà ń bẹ́ẹ̀ mọ̀ pé bó bá di ọdún 2023 à ń já ní titun tuntun iná ni ọ̀rọ̀ òṣèlú ìní ọmọ wọlé ọ̀rọ̀ ìdìbò yóò mọ fojú hàn de hàn pé àmọ́ níta bá fi ẹlẹ́mọ̀ sọ yín sọ irinká ẹ sọ o níta bá pé ẹ rí ẹ mọ̀ rí torí wá wò ó la mọ̀ sọ fún àgbàlagbà kí ọ̀rọ̀ mọ̀ bá di ọ̀rọ̀ ẹlẹ́tẹ̀dẹ́ nígbẹ̀yìn ọ̀rọ̀ hàn pé ààrẹ Muhammadu Buhari iná ló ṣe àlàyé ọ̀rọ̀ pé ẹjẹ́ àtàkàtọ̀ kọ́mọ́bà dẹrun onídìí a mọ̀ pé ọpọlọ ń bẹ́ńbẹ̀ a mọ̀ pé làákàyè yín ò jí pépé àmọ́ lórí ọ̀rọ̀ òṣèlú ilẹ̀ nàìjíríà ẹ fọwọ́ bù kẹ́ni o kẹ́yìn ó sì mọ wòran bá a bá nílò yín àá pè yín ààrẹ muhammadu buhari ló tún wá pè fún àtìlẹyìn tó gbópọn látọwọ́ àwọn tí ṣe aṣojú náà pé ọ̀rọ̀ ètò ààbò eléyìí tí gbogbo ẹ̀ tó fọyánmu tí ẹ̀rù ń bẹ̀ kọ yìí tó ń ti ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé ẹ dákun ẹ ràn lórí ìyẹn o nítorí ó ṣe kókó bẹ́ẹ̀ ló ṣe pàtàkì pàtàkì kí gbogbo wa jọ fọwọ́sowọ́pọ̀ láti rí i dájú pé orílẹ̀-èdè nàìjíríà ó kù ní ipò tó wà ó sì tẹ̀ sí ọwọ́ iwájú ó gbé pàápàá jùlọ ní àkókò tí àjàkálẹ̀ àrùn covid-19 tó ṣẹ́gi mọ́ gbogbo àwọn orílẹ̀-èdè lẹ́yìn wọ́n pé bẹ́ẹ̀ náà ni láti rí ètò ààbò tí ọ̀fararọ àwọn agbègbè tí ò dùn wò àyípadà ojú ọjọ́ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ń ṣẹlẹ̀ sí wa àmọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ̀jẹ̀ àjọ ọ̀hún bí ojúṣe kí ìlọsíwájú àti ìdàgbàsókè kó lè wà nílẹ̀ nàìjíríà àti àwọn orílẹ̀-èdè míì eléyìí tó parapọ̀ di àjọ ecowas nílẹ̀ adúláwọ̀ wọ́n pe gbogbo àwọn ibi tá a fẹ́ gbájúmọ́ nílẹ̀ nàìjíríà tí ó jẹ́ kí àlàáfíà ó jọba tí ó jẹ́ kí ìtẹ̀síwájú ó lẹ́ka ètò ààbò ni lẹ́ka ètò ọrọ̀ ajé ni ẹ ti gbàgbé pàǹgbógun ti ìwà àjẹbánu àtúnfẹ́ gbé ètò ọrọ̀ ajé àfẹ́ gbé gbàbò míì gbogbo akitiyan wa rèé kí ìṣèjọba rere kó lè fojú hàn dé gédégbégedégbè sí gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà òràwọ̀ ẹ̀bẹ̀ sáwọn aṣojú ọ̀hún wípé yàtọ̀ sí iṣẹ́ tẹ́ ẹ wá ṣe ẹ jẹ́ àjọ dọ́rẹ̀ẹ́ o kájọ dòwò pọ̀ kí gbogbo nǹkan máa lọ ní serere àti ní wẹ̀rẹ̀rẹ̀ àmọ́ lórí ọ̀rọ̀ ti ẹlẹ́kùn ní àjọ ECOWAS hmm. wọ́n pé ààrẹ Muhammadu Buhari ní ẹ wò ibi tí ọ̀rọ̀ dé dúró yìí àwa ò ní tẹ̀tí o láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn orílẹ̀-èdè míì èyí tí ń bẹ lájọ ECOWAS kí gbogbo nǹkan ó lè san mọ́nà fún gbogbo wa nílẹ̀ Nàìjíríà àmọ́ o ẹ mọ́ dá sọ́rọ̀ òṣèlú Nàìjíríà bàbá nílò yín àá yín ojú ìwé keje ìwé ìròyìn Vanguard tó jáde lóòrọ̀ tòní. ká tó máa tẹ̀ síwájú lẹ́ẹ̀kan sí i wọ́n ní ẹni tó bá ní ohun kan ṣe tí ọ̀rọ̀ rẹ̀ tó gba ọ̀nà ọ̀nà méjì ọ̀rẹ́ méjì nílẹ̀ Ìbàdàn ọ̀rẹ́ méjì lágbègbè ọ̀nà agúgù lọ́hùn torí ọ̀rẹ́ méjì lè pọ̀ ọ̀rẹ́ méjì ta gbègbè ọ̀nà agúgù wọ́n ní lásìkò tá a wà yìí abẹ́ta kẹ́ ọ̀nà bíbò míì gbà ibẹ̀ hmm. èdè ò tí ì gbẹ́lẹ̀ yọ̀ síbẹ̀ aráalé kò tí ì ṣetán láti gbóhùn àrò oko ẹ̀yin ẹ̀ṣọ́ agbófinró ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ̀yin aláṣẹ ẹ̀ṣọ́ aláàbò gbogbo ẹ dákun dábọ̀ ọ̀rọ̀ yìí ẹ bá wa dá sí àwọn èèyàn kan ló wà ńbẹ̀ kò sì sádùúgbò tá a tó ní bp kẹ́ ẹ̀ máa lọ fi ẹ̀jẹ̀ ríru ìfúnpá gíga kọ́ má lọ fi gbẹ̀mí ara ẹ̀ láì tó ọjọ́ ẹ dákun dábọ̀ bó o bá ní nǹkan ṣe tó ní ṣe pẹ̀lú ọ̀nà ọ̀rẹ́ méjì lásìkò yìí dákun yàtì kó gba ibò míì ẹ̀yin tẹ́ bá sì wà ńbẹ̀ ẹ dákun ẹ for now bá a bá lọ síbi iṣẹ́ lónìí tàbí lọ tajà wa lónìí ìyẹn ò pé ká má tà ní lọ́la a sì débi tá a dé mm. láyọ̀ àtàláfẹ́ ẹ dákun dábọ̀ o ẹ̀yin ẹ̀ṣọ́ aláàbò náà bá a ṣe ń kéde lé ẹ̀ tì bá a ṣiṣẹ́ lé lórí ẹ wá gba àwọn kókó yìí ká fi lọ sí ojú ọjà lórí ọ̀rọ̀ àbá ètò òdìbò bí kùkù kẹ̀kẹ́ òun kẹ̀kẹ́ kùkù ètò òdìbò ọdún 2023 bó ṣe kù sátà wọ́n ní Buhari ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ò tí ì mọ́nú odó tí ó dọ̀rùn lásì pẹ̀lú àbádòfin èyí tí wọ́n taari sọ́dọ̀ ẹ̀ Màlàmí wọn náà ti bẹ̀rẹ̀ sí í kàn sí àwọn èèkàn kògbò tó nímọ̀ nípa ọ̀rọ̀ ètò ìdìbò àti òfin pé ẹ dákun ẹ bá a dá sí o àgbà ní bá ní ṣèlú ọmọ kékeré ní bá ní tún lè bàbá ẹni ṣe ibi ọ̀rọ̀ dé dúró yìí àápé gbọ́n ni ẹnìkan kì í sì pé gọ̀ kí nǹkan má bàa wá buwọ́ ẹ tètè bá a wá wọ̀ kọ̀fí ṣàdá Middle Belt Forum àtàwọn àgbààgbààgbà míì náà lórílẹ̀‐èdè yìí àtàwọn tó jẹ́ àgbà lápá àríwó orílẹ̀‐èdè Nàìjíríà wọn ni tọ̀ ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọmọ òye fún ọdún 2023 ìyín o gan ó ń fa lásìkò lásìkò yìí àwọn kan lápá àríwá ní gúúsù orílẹ̀-èdè nàìjíríà tọ́mọye ti fẹ́ wá ibẹ̀ ní ẹjẹ́ ó gbé wá àwọn kan sọ dúnmọ̀ pé dandan kọ́ kò síbi tádíje dupò ògbélé wá aráàlú ni kó fìbò sọ̀rọ̀ wípé ẹni táwọn fẹ́ rèé wípé ìyún bẹ́tà báwọn orí àwọn eléyìí ni wọ́n ṣe ń fà sọ́tún fà sósì bọ́ wọ́n ní àtìkù àtìkù àtìkù abubakar mọ́rùlógún ẹrù o àti díje dupò rẹ lọ́dún 2023 wọ́gilé kọjọ́ gbogbo ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn tó wá láti apá àríwá bí ẹgbẹ́ mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti sọ ọdún mọ́ ẹ̀ pé Àtíkù wọ́n máa ń ṣàtìlẹ́yìn fún tẹ́lẹ̀ àmọ́ bí ọ̀rọ̀ dé dóyìí filẹ̀ fún apá gúúsù orílẹ̀-èdè nàìjíríà hmm. kí wọ́n fọwọ́ yìí kalẹ̀ bọ́ọ̀lẹ̀ ń bẹ̀ hmm. bọ́ọ̀lẹ̀ ń bẹ̀ bọ́ọ̀lẹ̀. all right ẹ jẹ́ àdókè lọ́hùn à ń padà bọ̀. ajá balẹ̀ ajá balẹ̀. nínú gbogbo ẹ̀yà ara ìdá pàtàkì lójú tẹ̀ èyí ló mú àjọ serich peer eye care foundation máa pé gbogbo ẹ̀yin tó bá ní àdójúkọ tàbí ìpèníjà nípa ojú láti darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú eléyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ tí àjọ serich peer eye foundation gbé kalẹ̀ fún gbogbo olùgbé ìlú ìbàdàn àti gbogbo agbègbè rẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní àdójúkọ bá kópa nínú ètò àyẹ̀wò ojú yìí. a ti ṣe ètò àti ìlànà fún ìtakété sí ara ẹni tí a mọ̀ sí social distancing fún gbogbo olùkópa. ẹ máa bọ̀ ní skyline hospital lẹ́yìn ilé ìtajà fóònù slot àbáyọ̀mí street lágbègbè ìwó ròdù nìbàdàn fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè zero nine zero five triple four eight four four four zero nine zero five triple four eight four four four. olùkéde mr martins fún iléeṣẹ́ cherry bear eye care foundation ojú wa kò ní relé de wa o ìgbésẹ̀ làmí ẹ̀. ẹ̀kọ́ ló láyé táwa Summit University of uh, The University of Ansarudin Society of Nigeria cordially request application from suitably qualified candidates to apply for admission into the following programs BSc Biology, Chemistry, Computer Science, Physics, Biochemistry, Mathematics, Microbiology, Islamic Studies, History and Diplomatic Studies, BSc Accounting, Business Administration, Banking and Finance, Economics, Political Science, Mass Communication. Summit University offer uh, provides world class education in a serene and conducive environment, kindly call these following numbers 0803 098 1930 and 0806 111 9976 or log on to our website www.summituniversity.edu.ng Summit University of Management, Anamsa. ọlọ́run ó jẹ́ arẹ́sìn òmò gbọ́dọ̀ jókòó nílé mọ́ báyìí o torí àwọn ẹṣin là ń wá tí wọ́n ń fẹsẹ̀ kojú ẹsẹ̀ ẹṣin rẹ́wọ̀n yìí. àwọn wo nu wo baba. àwọn jẹjọ bó ṣòwò ni ṣùgbọ́n tí wọn ò ní jówó dásùn wọn jọba. àwọn tí ò ní jẹ́wọ́ òkú kòkò. torí irú wọn gan níjọba ìpínlẹ̀ ọ̀yọ́ fi gbé ọ̀yọ́ state anti-corruption agency ọ̀yá kàkalẹ̀ bàbá ti kẹ́fìn wà bàjẹ́ kan tàbó mi láwùjọ wa bóyá àwọ̀ kẹ́fìn pé àwọn kan ń gbowó gbọ̀bẹ́ kí wọ́n tó ṣojúṣe wọn gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìjọba àbí àwọn kan ń powó lù ń pọ́npọ́n nítòsí rẹ̀ gbìyànjú fi tó àjọ ọ̀yá kàlétì àṣírí ni wọ́n sì fìwé ẹ̀hónú tó o bá kọ ṣe olùléṣẹ́ àjọyàká wà ní contact four seven three fajimi street agodi gra ìbàdàn. union bank building la wà lówódé lọ́yọ́ọ́ nọ́mbà twelve ládùúgbò tọkọtaya lọ́pọ̀pọ̀nà tara la wà lógbómọ̀ṣọ́ lẹ́rùwà àdójúkọ ọ́fíìsì vio lójú ọ̀nà tuntun ìrúwà síbàdàn àpínítẹ̀ la wà ní ṣakí ládójúkọ fọwẹ́wẹ́ islamic school ojú ẹ̀rọ ayélujára oyaka ní www.oyaka.ng Ọ̀yọ́ State Anti-Corruption Agency oyeka ló sọ pé kí ìwà ìbàjẹ́ lè di ọ̀rọ̀ ìtàn nípínlẹ̀ Ọ̀yọ́ má dákẹ́ sọ̀rọ̀. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ àjọ tó ń gbógun tiwa jẹkújẹ nípínlẹ̀ Ọ̀yọ́ oyeka. ẹ ẹ ọ̀pìnkọ́sẹ̀ àti délùú Ìbàdàn yẹn tí pọ́ǹpì onílẹ̀ ta ti ń retí ti pẹ́ ń bàdàn. ìgbà tẹ́ ẹ wá dé báyìí ẹ ọ́fíìsì yín fún wa níbo ni ilẹ̀ yín wà ẹ wò ọ̀pọ̀ èèyàn tó fẹ́ ra lẹ̀ tí pọ́ǹpì là ń dúró dè kó dé o. <laughs> ẹ fọkàn balẹ̀ madam tí pọ́ǹpì àti bí akóredé àwa nìkan là ń talẹ̀ fún tọmọdé tàgbà ọ́fíìsì wa wà nọ́mbà twelve ọ̀làdòkun street ní bodijà ìbàdàn ilẹ̀ fáwọn ọmọ kéékèèké land for kiddies sítòsí ìlàjì hotel and resort lọ́nà àkànná ló wà one ninety nine thousand naira péré ni plọ̀tì ilẹ̀ kan sẹ́yìn náà rí kó pọ̀ tí pọ́ǹpì ní mọ́níyà nítòsí train station àtẹ̀lé tó wà lágùnbà ìwó road ìbàdàn tó ti ní sí of o six hundred and twenty thousand naira ní àǹfààní san díẹ̀ díẹ̀ tó wà o ojú ẹsẹ̀ lẹ́yìn tó máa gba location ẹlẹ́ yìí láti january eighteen títí wọ february twenty eight ọdún yìí la fẹ́ fi ju ẹ̀dínwó lórí ilẹ̀ yìí síta o ẹ pè tẹlifóònù nọ́mbà yìí zero nine one five two two two two two zero five. tí pọ́ǹpì tẹ́ ń retí ti dé. ìbàdàn àti tí pọ́ǹpì concept developer that Yes. yes. Promise me ṣíṣí fún gbogbo ọ̀tọ̀kùlú onífàájì gbogbo ọmọ jayéjayé tún mọ rírì ìgbádùn lẹ́yìn iṣẹ́ òòjọ́ ó yẹ jẹ́ lọ péjú pésẹ̀ sí ibi ìgbafẹ́ alárànbarà irú exclusive bar grand opening and valentine party ìgbẹ́látùngbà àti ìgbẹ́látùn skẹlẹ̀ tó gbásìkì nígbà tí a bá ń ṣe ìfilọ́lẹ̀ àti ṣíṣí ibi ìgbafẹ́ alárànbarà náà irú exclusive bar ẹ̀yin bọ̀bọ̀ àti bèbí tó gbọ́n ṣíṣọ lójú ẹ̀ àti nǹkan ní ṣèwọ́ṣèwọ́ Yínká Yánà MC Pluto ló máa darí ètò aago mẹ́fà ìrọ̀lẹ́ ni gbogbo ètò máa bẹ̀rẹ̀ ẹ̀ńkọ́jú debì kan sí torí ìyàrá olóyè ètò ń ti àbò tó gbogbo ń bẹ inú exclusive bar grand opening and valentine party lọ́jọ́ Monday February fourteen ní Hero class and suites tí wà ní thirty aláfíà venue Olúyọ̀lé estate ring road Ìbàdàn fẹ́kùnrẹ́rẹ́ àlàyé àti gbígba àyè sílẹ̀ máa pe zero nine zero seven zero nine six five seven three nine Hero exclusive bar grand opening supported by Jadania. mo fi yin bàbá. Christ Apostolic Church Mountain of Mercy orí òkè àánú ẹ̀rí Èkìtì pẹ̀lú àkànṣe ìpàdé àdúrà agbára bíi ti gbàánì lọ́jọ́ kẹsàn-án ìkẹwàá ìkọkànlá February twenty twenty two. ọ̀rọ̀ mi rọ má jẹ́ gbàgbánu àdúrà o. ẹ̀yin yìí ó gba agbára làkórí tọdún yìí Prophet Amos Ọláòjó JP Prophet Peter Ilésànmí JP Prophet Musa Samuel àwọn ni bàbá orí òkè tó lúwa yóò máa lò fọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta Prophet Esikaya Olúbóyè Ọládèjì CAC General Evangelist ṣáájú ni Pastor Olúkáyọ̀dé Àmúre èrè òṣónà superintendent yóò ti fàdúrà sígbàdí àdúrà lérí evangelist olúbùnmi òní pẹ̀lú evangelist bukola abraham máa kọrin lórí òkè àánú ẹ̀rìwò èkìtì ní nine ten and eleven february wàá pàdé ọlọ́run ayọ̀ babalọ́lá lówùúrọ̀ ọ̀sán àti àṣálẹ̀ níbi tàdúrà hẹ̀rìmọ̀ hẹ̀rìmọ̀ yóò ti máa jábọ́ sọ̀kalẹ̀ bí ọ̀rọ̀ òjò agogo mẹ́sàn-án àṣálọ́jọ́ friday làdúrà ẹni bálayà kó wá wọ̀ ọwọ́ agbára máa yí ọwọ́ padà gbà bẹ́ẹ̀ wá fún ìgbàlà ìwòsàn ìtúsílẹ̀ ìdáǹdè ó yá ní csc e, orí òkè àánú ẹ̀rí o èkìtì ìpínlẹ̀ èkìtì èkìtì èkìtì èkìtì àríkẹ́ ojú rẹ̀ ṣe akọrẹ lọ báyìí. bọ̀dá wà sún ewé fún mi lè oje alọ́ jẹ́ òya. ee ọjà àyà bíi ti bó o túmọ̀ sí pé ọmọ lo mama atm sọ̀bù ẹnu. bọ̀dá wà sí ìwé dàkún ewu tún ni mama atm pos. mama atm ní gbogbo ntajà tó ní sọ̀bù ń lò báyìí ìwọ wo sadé tó ní sọ̀bù nísàlẹ̀ ọjà lọ́hùn gbogbo gbala ń bára máa ń wo sọ̀bù rẹ̀ tọ́jà rẹ̀ sì ń yá kíákíá torí mama atm pos. èèyàn nìkan kọ́ àwọn bára tó bá tó ara nǹkan lẹ́yìn dòdò ń sọ̀bù rẹ̀ àtúmọ̀ ara research card eléyìí mama atm pos. àwọn bára máa mama atm pos machine wọn a tún fi owó sórí ìdìkúdà dstv gotv àti startime lọ́dọ̀ rẹ̀ sọ ti wá mọ ìdí tí sọ́ọ̀bù sadé fi gba ìbúbọ̀ ládùúgbò báyìí tó sì jẹ́ pé kò sí mọ́wọ́ ní gbogbo ń bára rẹ̀ ọ̀jẹ̀ yára tètè lọ gba mama atm pos táwọn ń bára rẹ̀ mọ yà ń kẹ̀tíkẹ̀tí. ó ní ṣe wá gba mama atm pos machine. kàn sí mama atm ní nàbà six a ọ̀lànìyàn fagbemi street off mobile bus stop lẹ́gbẹ̀ẹ́ for delivery center ìyàgànkú gr ìbàdàn nílùú èkó suit eighteen aláùsá shopping mall ìkẹjà o oh eight o oh nine nine five zero zero five five four mama atm gba owó owó pẹ̀lú ìrọ̀rùn. ìròyìn ní yàjóyàjó ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ti koro ojú sí dúkìá tí ń bàjẹ́ nípasẹ̀ àárẹ̀ àṣàpàjúdé kọlu òpó iná tìjọba fi owó tabua pèsè sáàrin òpópónà láti àsìkò yìí lọ ìjìyà ń bẹ fún ẹni tí ọwọ́ bá tẹ̀ pé ó kọlu òpó iná lẹ́ńtíríkì street light nítorí èyí wọ́n ti fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alamí síta láti júwe ẹni bá kọlu àwọn òpó iná wọ̀nyí fún ìjọba ẹ tún lè lo ojú òpó yìí láti ṣàlàyé ìṣòro yòówù tó bá súyọ nípa iná ojú pópó lágbègbè yín zero seven zero zero four four four nine nine nine nine. ṣé ẹ ti gbọ́dọ̀ yìí tí wọ́n sọ. àti kí tí wàá ní lẹ́nu yẹn. ṣé torí pé bá yín bò ó dẹ̀ kẹta tí mọ́tò yóò forísòpò ná nípa àrédè òru ọtí àmupara eré àsápajúdé Mr Pentagon sáfìsẹ́ ni kéte ẹni mo bá yín rojọ́ sí. n ó ké sí ìjọba ní ìsìnkọ́ wa mú yín. zero seven zero zero four four four nine nine nine a ah, ìdọ̀bálẹ̀ mi rehun ní ṣe bẹ́ẹ̀ mọ́ o. ìkéde ìwá láti iléeṣẹ́ ìjọba tó ń rí sí ohun àmúṣagbára àti àlùmọ́nì ilẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ má sílẹ̀kùn o. ẹ̀gbọ́n mi kí ló ń ṣe yín tẹ yí sọmọ nínú òru yìí. Ah, ibà ni o. ilẹ̀ wa ti lò. gbogbo oògùn mo ti lò. ṣé ẹ ti lo mustapho. Eh, musta mi ì lé mustapho. ó dáa máa fi mustapho herbal mixture ránṣẹ́ sí yín. Hello ẹ̀gbọ́n mi, báwo lára yín báyìí? O ṣé àbúrò, wọ́n ti ń fò pẹ̀lú Mustapho. Ibà mi ti lọ. Mustapho ọkọ̀ ibà ara ti yá gágá o mustapho ó ṣe gan. mixture ń ṣẹ́gun ibà kójúpọ́n ibà jẹ̀fun-jẹ̀dọ̀ ara ríro tó fi mọ́ orí fífọ́ tàbí àìróorun sùn dáadáa mustapha herbal mixture dára fún ọmọdé àti àgbà. àjẹbí abatado medical health care center tó ń ṣe ó le koko ló ṣe é iléeṣẹ́ ìwọ́n wà ní ẹ̀yìn young adé motors ososami junction òkè àdó ìbàdàn telephone zero eight zero twenty six twenty six sixty eight twenty six mustapha wà ní gbogbo ilé ìtajà oògùn mustapha ọkọ̀ ibà. Começou um tá no domingo, lexefe, minha moral. ọlọ́run tí kì í bá tì tó ń gbénu apostle p o fàjẹ́mísìn oṣù nǹkan ti rí ní world healing evangelical church aka prophetic and revival ministry soludo layout alexander odualaro amadak nursery and primary school àpáta ìbàdàn ọlọ́run tí kì í bá tì yóò mú ìnira jìnnà sí ilé rẹ yóò lé omi ìpọ́njú tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ sí sàkáání rẹ ogun ọjọ́ pípẹ́ yóò ṣẹ́ wọlé ìdè yẹn máa jákàtì this is the promise of the most high god for all the partakers at ọlọ́run tí kì í bá tì program with a theme bread of adversity and water of affliction out on friday eight 18th February 2022 at 5 a.m. to 5 p.m. After this program, you will look for that bread of adversity and water of affliction and found them no more. 16th to 17th February 2022 is the workers' seminar between 4 p.m. and 6 p.m. daily. Ministry Evangelist Elijah Akitunde Ọlọ́run sọ bẹ́ẹ̀. Lady Evangelist Kẹ́hìndé Kọ́kọ́rọ́ Àṣeyọrí Reverend Emmanuel Oyewole Reverend S.O. Ilesami and other anointed men of God. Hosts are Pastor Mrs. V.O. Fajemisin and Apostle P.O. Fajemisin. Inú ìpàdé Ọlọ́run tí kì í bá tì lógun fi ayé rẹ̀ ta káìtì tí yóò ti dàwátì jésù dúró de ọ. tuntun ti dé o. àdìo gbogbo wa láti mú lẹgbẹ o kàn kárí bọnú ni kí ló ń sọ. wò ó mọ̀ tí èèyàn bá láya rere tó mú mi èèyàn dùn ó yẹ kí èèyàn rohùn pa ẹ̀. àsìkò fà ló ń bọ̀ yìí àmọ́ mo wá ń ro nǹkan tí mo lè fi surprise ẹ̀ ní valentine tó ń bọ̀ yìí. a ah, òótọ́ dẹ̀ lọ̀rọ̀ tó sọ o ọmọ revolution plus tó ń ta ilẹ̀. ọlọ́run ṣe bóyá kí n kúkúrú àtúnyẹ kà promo lọ́wọ́lọ́wọ́ lásìkò àyájọ́ olólùfẹ́. pàtíṣẹ́ bẹ̀rẹ̀. má dáwọ́ revolution plus. ó tún ti zẹ̀ revolution plus property tó ń talẹ̀ lóbó káàdì love is promo náà pélé yìí sẹ́yìn náà bá ti rọ̀kan lára alẹ̀ wa tó wà lẹ́kọ̀ọ́ lábẹ́òkúta ṣìmáwá nìbàdàn àbújá àbí port harcourt ẹ láǹfààní sẹ́bùn bíi vouchers tẹ́ fi rajà ẹ̀rọ amómitutù oúnjẹ alẹ́ lẹ́yìn méjì péré pẹ̀lú oorun àsùnmọ́júmọ́ nílé ìtura àwọn ẹ̀bùrà bàǹdẹ̀mí náà tún kúnlẹ̀ fúlẹ̀tọ́jọ́ kẹrìnlélógún twenty twenty two yìí fún àlàyé zero eight zero five three four two four four eight five zero eight zero five three four two four four eight six àti zero eight zero five three four two four four eight nine. Welcome to Country Kitchen, a modern restaurant that serves both local and continental cuisines as you like it. Meat pie, burger, shawarma, donuts with ice cream and others. At Country Kitchen, you will also enjoy local meals like never before with assorted meats and fishes such as fresh fish, stockfish, momo, bokoto with garnished, fried or roasted snail and chicken and many more that go along with fried rice, jollof rice, jam and bean porridge, egbo, ewa goint to mention but a few. Country Kitchen's bread is succulent and tasty. At Country Kitchen, their servers, attendants, and other members of staff are very courteous. Country Kitchen restaurants are sited in hygienic environments in Modakeke, Oshogbo, Ibadan, Abelkuta, and other cities in Nigeria. Country Kitchen also caters for event needs. For inquiries, please call 080 3420 9106 080 3420 9106. Country Kitchen, so sweet. ajá balẹ̀ ajá balẹ̀. olúwàjì adé o it is well with your soul. amen ó ti mọ́ra ni. ẹ bá a ṣe wá ń bá a bọ̀ lẹ́ẹ̀kan sí i wọ́n ní ìjà gbòòrò ni ọ̀rọ̀ ìjà tó ń lọ ní ọ̀rẹ́ méjì àti làálẹ̀ kan náà ọ̀rẹ́ méjì tọ̀nà agúgù ni kì í ṣe ti mọ́kànlá o ọ̀rẹ́ méjì ti ọ̀nà agúgù lórí jùnà márosẹ̀ ọ̀nà ìwó road sí orí challenge síbẹ̀ ni o wọ́n ló dẹ̀ ṣe wà bákan náà ẹ dákun dábọ̀ ẹ̀yin ẹ̀ṣọ́ aláàbò gbogbo tó kún ẹ bá a ṣúgbà wọn o bó ṣe jẹ́nu. ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nígboro ilẹ̀ Ìbàdàn lánàá ó ṣẹlẹ̀ lẹ́nugun alárèṣe bẹ́ẹ̀ ọjàgbá nǹkan gbé nǹkan hanu ọ̀rọ̀ latan bọ́gi ọ̀rọ̀ dùnra lókè òṣùpá má ṣe bẹ́ẹ̀ ó gbọ́n mi lójú retirete kẹ́kẹ́ pa rere èsì o lánàá wọn ní bí rògbòdìyàn ṣe bẹ́ẹ̀lẹ̀ pè bí odi ẹ̀yìn tápárí ní ẹnugun tí í ṣe olúlu ìpínlẹ̀ Enugu lọ́hùn tó jẹ́ pé wọ́n ṣe bẹ́ẹ̀ gba ẹ̀mí ọlọ́pàá mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ àti àwọn èèyàn mẹ́ta míì tí wọ́n tún jí gbé lọ pẹ̀lú arábìnrin kan wọ́n ní wọ́n ń jẹ̀yún lọ́wọ́ wọn ò tí ì jẹ ọ̀rọ̀ ọ̀hún tán ni wọ́n tún gbọ́ kọ́ńbọ́ọ̀kì ìṣẹ̀lẹ̀ míì náà ipe tilẹ̀ Ìbàdàn náà tún ṣẹlẹ̀ bẹ́ẹ̀ gẹ́bí ti tẹnugun tí wọ́n ní ó ṣẹlẹ̀ nítòsí ibùdókọ̀ kan tí wọ́n pè ní Cashew bus stop tí ó jìnnà sí Timber Junction ní Loma Linda Estate Independent Layout wọ́n ní ọwọ́ ọ̀sán ní tibẹ̀ náà ṣẹlẹ̀ wọ́n ní bí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣe ṣẹlẹ̀ níbẹ̀ wọ́n ní ó lágbára tó bẹ́ẹ̀ gẹ́ débi pé ìró ìbọn ó ń dún ní kọ̀ṣẹ́ kọ̀ṣẹ́ ni wọ́n ní bí wọ́n ṣe kọlu àwọn ọlọ́pàá níbẹ̀ àwọn ọlọ́pàá tí wọ́n wà ní checkpoint ìyẹn oníbùdó òdákọ̀ró ibẹ̀ ní gbẹlukẹ wàhálà ọ̀hún ló ti bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe àlàyé ẹni tí í ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Enugu ọ̀gbẹ́ni Daniel Nduke ó bu àwọn èèyàn gbọ́ kí a mọ̀ sá tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ làwọn ọlọ́pàá yòókù làwọn ti sáré ṣùgbọ́n ara àwọn pé kí wọ́n ba àlè fún ọ̀ṣì kí wọ́n fi mú àwọn kan jẹ́gbọ́n ẹ̀dá èèyàn agbébọn tó wá bomi àlàáfíà lùgbẹ́ ẹ̀jẹ̀ níbi tí wọ́n ti ń tọpinpin wọn káàkiri ìní wọ́n sì wà títí di àsìkò tá a wà yìí tí wọ́n sì ní láìpẹ́ láì jìnnà àṣírí wọn padà tú gbogbo wàhálà tí wọ́n dá sílẹ̀ pátá wọn ni ajá tó bá ti ṣègbọ̀nsẹ̀ sílé ẹnu ẹ̀ náà ńlá padà wàá fi kú. wọ́n ní ìyún ń lọ ní ti ọ̀rọ̀ ti ilẹ̀ Ìbàdàn náà ń ló tún bẹ́ sílẹ̀ kẹ̀kẹ̀kẹ̀ àmọ́ ìṣòwò bíi ti ilẹ̀ Ìbàdàn bó ṣe ṣẹlẹ̀ wọ́n ní ó jẹ́ nǹkan kan tó ń bani lẹ́rù tó sì yani lẹ́nu jọjọ pẹ̀lú ẹ̀ wọ́n ní ọ̀rọ̀ bí ìwà ìdígunjalè bó ṣe wáyé lágbègbè ìdí àpẹ́ nílẹ̀ Ìbàdàn wọ́n ní ó gbọ́n mi lójú èèyàn nítorí pé ẹ̀mí èèyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n rán lọ sí ọ̀run àṣàǹtẹ bí àwọn adigunjalè ọ̀hún ṣe yabo agbègbè ìdí àpẹ́ tí wọ́n sì lọ kọlu odidi ọkọ̀ tí wọ́n fi ń gbé owó ìyún bullion fan wọ́n ní bullion fan tí wọ́n kọlu lágbègbè ìdí àpẹ́ yìí wọ́n ní yàtọ̀ fi pé àwọn adigunjalè náà gbé owó lọ àwọn ìbọn burúkú tí kò gbé ní ròkè lálákó tó èèyàn láàyè tí wọ́n ṣí wọbẹ̀ ní nǹkan bí ọwọ́ aago kan ààbọ̀ sí méjì ńlọ lù wọ́n ní ìṣọ̀wọ́ bí ìró òbọ̀n ṣe ń dún bẹ̀ kódà béèyàn bá dákú yóò jí padà pẹ̀lú àwọn ìṣọ̀wọ́ ìró ìbọn náà tó ń dún wọ́n ní àwọn adigunjalè yìí iná ni wọ́n wá pẹ̀lú ọkọ̀ kan tó jẹ́ Toyota Sienna léyìí tó sì jẹ́ pé wọ́n tún wọ aṣọ ọlọ́pàá ìyẹn ni wọ́n wọ̀ léyìí tí wọ́n fi jẹ́ pé ìyẹn ni wọ́n fi díbọ́ wọ àwọn èèyàn lára léyìí tí yóò jẹ́ káràlú ó tètè mọ̀ wọ́n ní ọlọ́pàá làwọn èèyàn ó kọ́ pé wọ́n ṣùgbọ́n adigunjalè sáwọn ni wọ́n wọ́n mọ̀ọ́mọ̀ lọ wọ aṣọ ọlọ́pàá ni láti lè fi wọlé sí àwọn èèyàn lára táwọn lọ́fà wọ́n ní tòsí iléeṣẹ́ àwọn ológun kan tó wà níbi Agodi kò jìnnà síbẹ̀ wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ẹkùn ẹkùn tagbègbè yìí náà kan náà wà tí ò jìnnà síbẹ̀ Báṣọ̀run ní ìdí àpẹ́ ni wọ́n ní wọ́n súnmọ́ agbègbè ibẹ̀ náà àwọn ilé ìfowópamọ́ gbogbo ó wà lágbègbè yìí náà àwọn ẹ̀ṣọ́ aláàbò ó pọ̀ ńbẹ̀ ó ní ṣùgbọ́n bí àwọn kanajàngbọ̀n ọ̀daràn mọ́ràn àwọn odidi jìbìtì pálí bàbá wàyó tí jí kànga agbolégbé náà bí wọ́n ṣe wọlé sí àwọn èèyàn lára ńbẹ̀ ó yanilẹ́nu jọjọ wọ́n ní àfìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ṣínà ọ̀bọ̀n bolẹ̀ ní kọ̀ṣẹ́kọ̀ṣẹ́ kó tó di pé a mọ nǹkan tó ṣẹlẹ̀ wọ́n ní lẹ́yìn ìgbà tí wọ́n wá bẹ̀rẹ̀ sí dàbọn ọ̀hún bolẹ̀ tán àtàwọn tó ń lọ àtàwọn tó ń bọ̀ ẹni tí ó rà ó tà ẹni tí ó sì tà òun gan tó rà pẹ̀lú wọn ni yàtọ̀ fún pé wọ́n gba ẹ̀mí àwọn èèyàn nínú ìró ọmọ tí ń dún náà àtàwọn ọlọ́pàá àwọn kan náà wà tó jẹ́ pé gìrì ọkàn ni wọ́n fi pa wọ́n lápá ayé tó sì ti pa wọn ẹlòmíì ọta àbọn ni wọ́n gbérọ sí ilé ìwòsàn wọ́n ní wàhálà ọ̀hún ó gbóná jẹjẹjẹ títí tí wọ́n fi lọ́nbẹ̀ wọ́n ṣe ń wo sàkún pé ẹwà náà irú ìṣẹ̀lẹ̀ yìí wọ́n ní bí èyí tó ṣẹlẹ̀ náà ni lọ́dún two thousand and eight kó tó wá tún di pé irú ìṣẹ̀lẹ̀ làlórí mi bẹ́ẹ̀ ìyún náà tún ṣẹlẹ̀ ní àná lágbègbè ìdí àpẹ́ wọ́n ní àwọn ẹ̀ṣọ́ aláàbò wọ́n sì wà lẹ́nu iṣẹ́ ìwádìí wọn náà ni o àmọ́ ẹni tí ṣe aláàbò tó fún iléeṣẹ́ ọlọ́pàá nílẹ̀ yìí kọ́ sọ̀rọ̀ arábìnrin Ngozi Ọ̀nàdẹ̀kọ̀ wọ́n nígbà tó ṣe àbẹ̀wò síbẹ̀ ó sọ ọdún mọ́ ẹ pé ọlọ́pàá méjì ni wọ́n yìnbọn sí ṣùgbọ́n àwọn ò tí ì fi ìdí òkú ẹnikẹ́ni múlẹ̀ pé bóyá wọ́n gbẹ̀mí ẹnikẹ́ni míì lẹ́yìn àwọn ọlọ́pàá méjì tí wọ́n ní wọ́n yìnbọn sí ọ̀hún wọ́n ní ṣùgbọ́n o ìṣẹ̀lẹ̀ là lórí ọ̀hún gbogbo àwọn kanranjágbọ́n ẹ̀dá èèyàn tó wà nídìí iṣẹ́ láabi pátá ńlá wọn fọwọ́ ṣìkún òfin mú ẹ lọ tààràtà sí ojú ewé kínní àti ìkẹrin ìwé ìròyìn Daily Sun bẹ́ẹ̀ bá tún gbá ìwé ìròyìn ti The Punch mú ẹ lọ sí ojú ewé kínní ìkẹrin àti ìkarùn ẹ̀ ah, ọ̀gá o lójú ìwé kejìdínlọ́gbọ̀n ìwé ìròyìn Nigerian Tribune ló rọ tòní wọ́n pé àwọn ìgbìmọ̀ àwọn tó jẹ́ gíwàgbà láwọn ilé ẹ̀kọ́ fásitì gbogbo nílẹ̀ Nàìjíríà wọ́n ti rawọ́ rasẹ̀ sí ẹgbẹ́ asuu pé ẹ dákun ẹ mọ́gùn lé ìyanṣẹ́lódì torí ibi tí erin méjì bá ti jà koríko bẹ̀ ènìyàn ò jẹ́ hmm. ẹni tí í ṣe alága ìgbìmọ̀ àwọn gíwá àgbà ilé ẹ̀kọ́ fásitì tó jẹ́ ti ìpínlẹ̀ nílẹ̀ nàìjíríà Malam Yusuf Ọláolú Àlí tí í ṣe agbẹjọ́rò àgbà kan nílẹ̀ nàìjíríà ń ló ti rawọ́ ẹ̀bẹ̀ sí àkóso ẹgbẹ́ òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ fásitì pé ẹ dákun dábọ̀ ẹ ṣẹ́wọ́lé ìyanṣẹ́lódì eléyìí tẹ́ ń gbèrò rẹ̀ nítorí ẹ̀ka ètò ẹ̀kọ́ ilẹ̀ nàìjíríà àti ọjọ́ iwájú àwọn akẹ́kọ̀ọ́ hàn pé bàbá torí iṣu jẹpo ẹjẹ́ torí epo jẹ́ṣù nígbà tí ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ nílọrin ìyẹn lánàá ti ṣe ọjọ́bọ̀ Thursday ní àkókò eléyìí tí wọ́n ṣe àgbékalẹ̀ ìwé kan èyí tó wáyé látọwọ́ Yusuf Ọláolú Ali Foundation nípínlẹ̀ látọwọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun iná ni ẹni tí í ṣe ìkànkùgbò lẹ́ka ètò ẹ̀kọ́ tó tún jẹ́ onímọ̀ nípa òfin náà ló ti ń ṣe àlàyé ọ̀rọ̀ pé gbogbo wa la mọ̀ wípé ẹ̀ka ètò ẹ̀kọ́ orílẹ̀-èdè Nàìjíríà ó ti fẹ̀yìn wọ́n gànà hàn pé bó sì ṣe fẹ̀yìn wọ́n gànà ó ti wà ń kó mà ẹ̀ mọ́ tún jẹ́ àràn lọ́wọ́ kọ́mọ́bà kú yányán o ó rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn tó jẹ́ olórí nínú ẹgbẹ́ asuu wípé ẹ dákun ẹ bá wa pẹ̀tù sí àwọn èèyàn yín nù nítorí pé gbogbo kinní ọ̀hún yóò padà jálé àwọn akẹ́kọ̀ọ́ lórí ni tó sì jẹ́ pé ọjọ́ iwájú orílẹ̀-èdè nàìjíríà àníri nǹkan kan tá a lè sọ nípa ẹ̀ hàn pé ìjọba lápá ọ̀dọ̀ ti yín ẹ̀yin náà bójú wo ohun tẹ́ ẹ lè ṣe lẹ́ka ètò ẹ̀kọ́ àwọn ilé ẹ̀kọ́ fásitì gbogbo nílẹ̀ nàìjíríà ẹ náwó sí wọn kí wọ́n bá bàa máa gùn lé ìyanṣẹ́lódì lójoojúmọ́ o hàn pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ńlẹ̀ pé asuu ni wọ́n ti gùn lé ìwọ́de alálàáfíà láti fi èrò ọkàn wọn hàn lórí bí ìjọba ṣe kọ̀ láti pèsè àwọn ohun amáyédẹrùn àti bí wọ́n ṣe náwó ṣẹ́ka ètò ẹ̀kọ́ fásitì àmọ́ àwọn tó jẹ́ gíwàgbà gíwàgbà láwọn ilé ẹ̀kọ́ fásitì ìpínlẹ̀ wọ́n ti ra wọ́rasẹ̀ sí ẹ̀sùn pé ẹ dákun ẹ̀ mọ̀ sí bẹ́ẹ̀ ṣètò ìyẹn dájú àwo gédéǹgbé lójú ìwé kejìdínlọ́gbọ̀n ìwé ìròyìn Nigerian Tribune àmọ́ níbi ọwọ́ ọ̀sàlẹ̀ ilé ìgbìmọ̀ asòfin àgbàlẹ̀ Nàìjíríà wọ́n ti kọminúkọmi òde wọ́n pé àá kí ló dé tẹ́ ẹ dín àbá ètò òṣùnú àwọn ọlọ́pàá kù láti bílíọ̀nù méjìdínlọ́gbọ̀n ẹ sì sọ ọ́ di bílíọ̀nù méjìdínlógún kí ló ṣẹlẹ̀ pàápàá jùlọ ní àkókò táwọn ètò ìdìbò níwájú kò lè já sí ibi tó dáa o ìnílé ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ nàìjíríà ìní ń sọ ilé ìgbìmọ̀ asòfin àgbà àti ìgbìmọ̀ èyí tó ń rí sí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá nílé ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ yìí tó ń ta àwọn aṣojú ṣòfin ni wọ́n ti korò ojú lórí bí ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ nàìjíríà bó ti ṣe dì mẹ́rin tí ó sì fẹ̀yìn wọ́n gànná àti bí wọ́n ṣe mú ẹ̀dínkù débà iye owó táwọn ọlọ́pàá kọ sọwọ́ pé ìní òjì owó tí àwọn ò ná láàkó tá a wà yìí wọ́n pé láti bílíọ̀nù méjìdínlọ́gbọ̀n wọ́n ti gé e sí bílíọ̀nù méjìdínlógún wọ́n pé kò dáa tó ẹ sì mọ̀ pá ń bójú wo ètò òdìbò lọ́ọ̀kan ọdún 2022 láwa yìí à ń sọ̀rọ̀ nípa ìpèníjà ètò ààbò àtúnwò ètò òdìbò lọ́ọ̀kan wọ́n pé ètò òṣùnà àwọn ọlọ́pàá kò yẹ kó jẹ́ǹtẹ́ gé bíi tí ìwù kó kéré mọ́ ẹgbà bọ́láǹsì ìròyìn yẹn lójú ìwé kejìdínlọ́gbọ̀n ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lóòrọ̀ tòní. èmi ti wá rà ni ó gbé màálùú gbójú wíńdò lálá ìgbọ́mọ ọ̀dọ̀ bó le bí ò le ẹ jẹ́ kájọ túṣu désàlẹ̀ kòkò ọmọlẹ́gbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀‐èdè wa nàìjíríà kan rèé tí wọ́n ti fi ẹ̀sùn wà jẹ́ bánu alájẹrákábá tí wọ́n fi kàn án wọ́n ní ó hùwà kan bí alájẹ mọ́bi rárá gbé lọ wọ́n ní ó gbé owó kan tó ń lọ bíi igba mílíọ̀nù náírà ó dín pẹ́sẹ́pẹ́sẹ́ tọ́ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀‐èdè wa nàìjíríà ni wọ́n ti wọ́n ní ilé ẹjọ́ ti lọ gan Gabriel Sok wọ́n ti lọ gan lọ́wọ́ o lọ́jọ́bọ̀ Thursday àná tí wọ́n sì lọ fojú ẹ̀ hàn iwájú ilé ẹjọ́ gedegbe pé tọ̀ ẹni tá à ń wí òun rèé o níwájú ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ tó fi àpèrè sí olúluwọ̀ ìlú Àbújá ni wọ́n gbé lọ wọ́n ní ó ṣẹ́kọ́nà àgbọ̀nà ẹ̀bùrú já owó kan èyí tó sì jámọ́ pé ẹ̀sùn jìbìtì four one nine ni a fi kàn án gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ọdún mọ́ pé owó náà tó jẹ́ one hundred and eighty three one hundred and eighty five million naira ńgbà tó gbé owó ọ̀hún bẹ́ àjọ EFCC wọ́n ti kọ́kọ́ lẹ́tà sí tẹ́lẹ̀ pé arákùnrin wa ń bí owó tó lu jìbìtì ẹ̀ yìí báwo ló ṣe jẹ́ wá wí tiẹ̀ wọ́n ní ẹni tó sì gbà òun ni Adéyẹmí Kamar wọ́n ní owó náà tó sì gba àtìgbà náà kò tí ì dá padà ńgbà wọ́n sì gbé ẹ̀sùn lé lọ́rùn ó móríbọ́ móríbọ́ ńlọrọ̀ rẹ̀ ṣe padà já sí ilé ẹjọ́ o wọ́n ní ó wá gbìyànjú pé ọ̀dà kó máa ti ilé jẹ́ ẹjọ́ lórí ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n ní léè tó wà ńlẹ̀ yìí àti lè gba béèlì rẹ̀ yóò kùnà o kò ní lè bọ́ sí i ó sì wà lákàtà wọn títí di àsìkò tá a wà yìí o pé ọmọlẹ́gbìmọ̀ wa Nàìjíríà kan Gabriel Sok wọ́n ti gbé ní pápá ìyáká o one hundred and eighty five million naira only ńlọwọ́ tí wọ́n ní mm, àmọ́lẹ́gbẹ̀ẹ́ kì í ṣòun nìkan mhm. wọ́n ní ilé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè wa nàìjíríà náà ti ké sí ẹni tí í ṣe alákòóso fún ètò òṣùná àti àgbékalẹ̀ ètò ògbó lórílẹ̀-èdè pé màmá ẹ wá ń bí o owó kan wà tó jẹ́ pé wọ́n ti lù ní pọ́npọ́ wọ́n ní ìṣọ̀wọ́ bí wọ́n sì ṣe lu owó ọ̀hún ní pọ́npọ́ ó jẹ́ nǹkan kan tó ya ilé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè wa nàìjíríà lẹ́nu wípé àá ti pẹ̀lú eléyìí bó o ní owó ṣe lè jáde tí olùdarí fún ẹ̀ka ètò ìṣúná Aliyu Ahmed tí wọn ò fi mọ̀ ń pa rẹ̀ wọ́n ní kámárì ní Paul wí ẹ wá ṣàlàyé o bílíọ̀nù mẹ́tàdínlógún owó náírà seventeen billion naira b seventeen billion naira ẹ ná owó yìí láì gbàṣẹ gbòǹtẹ̀ láti ọ̀dọ̀ ìjọba ẹ kọjá tààràtà lọ sí ọ̀dọ̀ ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ ìyẹ̀wé owó wò kẹ̀sì wàá wí tẹnu yín. Ah, ní fíìmù yẹn ń sọ seventeen billion naira only ẹja dojú ọjà. ajá balẹ̀ ajá balẹ̀ edu consult privacy tún gbédé oyin mọ́mọ́ àdó gbogbo ẹ̀yà akẹ́kọ̀ọ́ tó ń gbáradì fún ìdánwò utme àti post utme ẹ kú oríire edu consult privacy gan lọ́lùrànlọ́wọ́ tẹ́ nílò láti ṣe àṣeyege wọlé ẹ̀kọ́ gíga lọ́nà àti rọrùn pẹ̀lú ìlànà àkànṣe ètò ẹ̀kọ́ fún ìgbáradì ìdánwò utme àti post utme ní edu consult privacy láti pàṣẹ àwọn jìnnì olùkọ́ni pẹ̀lú ètò ẹ̀kọ́ kíkọ́ tó yè kooro àgbéyẹ̀wò ìdánwò àtẹ̀yìnwá tó fi mọ́ ìdánrawò ṣíṣe lóòrèkóòrè kọ́kọ́rọ́ àtiwọlé sílé ẹ̀kọ́ gíga lábẹ́ ìdánwò UTME àti post UTME ọwọ́ Educonsult Privacy ló wà òòyà wa gbà á lónìí láti wọlé sílé ẹ̀kọ́ gíga tó wù ọ́ láti darapọ̀ mọ́ wa ẹ kàn sí Educonsult Privacy ní Communication House Fast Fast Junction Old Ife Road Ìbàdàn tàbí lẹ́ka ilé ẹ̀kọ́ wa tó wà ní LOA Court àṣì Bódìjà Junction àṣì oh five four three o oh three eight two Educonsult ọ̀nà tààrà tó wọlé sílé ẹ̀kọ́ gíga yunifásitì lọ́nà àti. oní tèmi fóònù tó promise mi ńkọ́. Ah, má wọrí olólùfẹ́ mi tí n bá ti gbowó iṣẹ́ tí mo ṣe fóònù tó wà pa ni màá rà fún ọ bó ṣe promise ẹ lásìkò valentine lọ́dún tó kọjá nìyẹn tó fọ̀rọ̀ dídùn bó mọ́lẹ̀. wo arábìnrin má gbà fún ọjà yẹn àkókò ọjọ́ olólùfẹ́ ti wọlé dé tọdún ìtúsára ọ̀tọ̀ tecno pẹ̀lú laplace fẹ́ fìfẹ́ hàn fáwọn ojúlówó oníbàárà wọn bẹ̀rẹ̀ láti february first títí di february twenty eight twenty twenty two níbi tí gbogbo oníbàárà tó bá ti ra spark eight series pofa series and pop series yóò ti láǹfààní four thousand discount lórí ọjà tó bá rà àtàwọn oríṣiríṣi ẹ̀bùn míì láàrin àyájọ́ ọjọ́ of valentine àṣekágbà àríyá olùkọ́lójú yóò wáyé ní twenty fifth february twenty twenty two pẹ̀lú mèdè fúnmi martins àti olólùfẹ́ rẹ̀ afis ọwọ́ tí wọ́n sì máa fún àwọn olórí oníbàárà tọkọtaya lẹ́bùn lójúkọ́lójú grand finale ọjọ́ àṣekágbà ẹni tó bá gbégbá ọlọ́kẹ́ yọ jẹ̀bù ńlá yóò tún lọ jẹ̀gbádùn òpin ọ̀sẹ̀ ní four star hotel kàn sí iléeṣẹ́ wọn tó wà ní number nine àti number eleven queen elizabeth road opposite group medical hospital mọ́kọ́lá ìbàdàn àti ní shop c four two kókó mall dùgbà ìbàdàn telephone zero eight one three two three seven five six six six la plan let's go there. Let's go there ọ̀nùrùbù Ajibola múráínà ọmọ iléègbìmọ̀ aṣojú ṣòfin tó ń sojú ẹkùn ìdìbò ìbarapá central àti ìbarapá north níléègbìmọ̀ aṣojú ṣòfin ilẹ̀ wa nàìjíríà nínú ìjókòó ìpàdé iléègbìmọ̀ aṣòfin eléyìí tó wáyé lọ́jọ́ ìṣẹ́gun tuesday ọjọ́ kẹjọ oṣù kejì ọdún 2022 tá wà yìí ó ti nawọ́ sókè tó sì ń pè fún àtúnṣe ní kíákíá ojú òpópónà ìdó ìrúwà sí igbó ọ̀rà àti ìgàngàn sílùú ìgànná lábẹ́ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ nínú ìtẹ̀síwájú ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀bù múraínà àjíbọ́lá ó ń ṣàtúpalẹ̀ ọ̀rọ̀ ọ̀hún wípé ojú òpópónà tá à ń sọ yìí ó ṣe pàtàkì púpọ̀ pàápàá jùlọ eléyìí tó kọjá lọ sí ìbàràpá níbi tí wọ́n ti ń pèsè oúnjẹ lọ́pọ̀ yanturu fáwọn èèyàn ìpínlẹ̀ ọ̀yọ́ àti wípé láti nǹkan bíi ọdún mọ́kànlé lọ́gọ́ta òpópónà ọ̀hún di ìbẹ̀rùbojo fáwọn awakọ̀ pẹ̀lú fífi ẹ̀mí fáwọn èèyàn gbogbo èrè oko àwọn àgbẹ̀ ló ti ń bàjẹ́ sínú oko tán o bákan náà àwọn adigunjalè àtàwọn ajínigbé pamọ́ wọ́n sì sọ ojú òpópónà ọ̀hún di ibùba fún iṣẹ́ ibi ọwọ́ wọn gbogbo nǹkan wọ̀nyí kó lè fún àwọn olókoòwò láǹfààní láti wá dáṣẹ́ sílẹ̀ ńbẹ̀ fún ìdí èyí ojú òpópónà ọ̀hún kò ṣeé fọwọ́ yọ̀bọ kẹ́mọ́mọ́ òbí tí wọlé kọ́mọ lẹ́ẹ̀fi àkókò játa lákòótán ọ̀rẹ́bù àjíbọ́lá múráìnà ó ń bèrè fún àtúnṣe ojú òpópónà ọ̀hún látọ̀dọ̀ àwọn àjọ ìjọba àpapọ̀ tí wọ́n ń ṣàmójútó ojú òpópónà àjọ FEMA kí wọ́n sì rí wípé wọ́n kàn ń pa fún àwọn ìgbìmọ̀ tọ́rọ̀ bá kàn nínú ilé ìgbìmọ̀ aṣojúṣòfin kí wọ́n sì gbọ́ bùkátà àtúnṣe ojú òpópónà ọ̀hún kí wọ́n fi sínú ètò ìṣúná ọdún 2023 káwọn èèyàn agbègbè ọ̀hún kí wọ́n lè bá wà nínú ìrọ̀rùn àti ìfọkànbalẹ̀ Olúbùnmi Ṣódìpọ̀ amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì lórí ètò ìròyìn àtìkéde sétìgbà aráàlú fún ọ̀nàrẹ́bù múráìnà àjíbọ́lá ló fi àtẹ̀jáde yìí síta. ìyá ìkókó àmàkù ayọ̀ ọmọ <laughs> lára ọmọ rẹ̀ mọ́ tónítóní báyìí ah, egungun ẹ̀ tún lè ṣe ló ń ta pọ́npọ́n èèyàn jiyan ẹ̀gbọ́n bá sọ pé àṣẹ̀ṣẹ̀ bí ni kí làṣírí ẹwà rẹ̀. wẹ́rẹ́ ni. wẹ́rẹ́. bẹ́ẹ̀ni wẹ́rẹ́ herbal mixture ìyá ọkọ mi ló júwèé ẹ̀ fún mi pé ohun tí àwọn ń lò láti ayébáyé nìyẹn láti ìgbà tí oyún ti dúró sí mi lára báyìí ni mo ti ń lo wẹ́rẹ́ kókólégùn mi lè nínú oyún lọ́jọ́ ìkúnlẹ̀ mi ẹ̀wẹ̀ para lọ́mọ bọ́. àfi kébì náà yára lọ ra wẹ́rẹ́ herbal mixture. káwọn òbejì lè bọ́ sílẹ̀ wẹ́rẹ́. àbí o. nínú oyún wẹ́rẹ́ lọ bá mi ṣe ah. mo rù mo kúnlẹ̀ eh. mo sọ láyọ̀ o wẹ́rẹ́ ló bá mi ṣe. iléeṣẹ́ àjẹmíngba gbogbo ẹ̀yin aláboyún lámọ̀ràn láti máa lọ fún antinata kẹ́ ẹ máa lo oògùn yín déédéé kẹ́ ẹ sì mọ́ gbàgbé wẹ́rẹ́ aba mixture ń wà ní ẹ̀yìn young adé motors ososani junction kíadó ìbàdàn telephone zero eight zero twenty six twenty six sixty eight twenty six wẹ́rẹ́ ayọ̀ abiamọ. ẹ̀hẹ́ nàìjíríà gbèdégbé yọ ọ fresh fm mọ́mìjì o ayẹyẹ èyí gàlágà ju five in one event ni àwọn oh, jọ ṣe ni. <laughs> gbẹdẹgbẹdẹ obìnrin kan ò ṣerú èyí rí o. yèyí agbẹdẹgbẹ yọmọ mi tí o fresh fẹ. dr chief mrs olutayo fani tí o kele ọlajẹ bi ló sì di ẹ nìbàdàn. five in one program ni. ayẹyẹ ọjọ́ ìbí birthday bash lọ́la kọ̀kọ́. book launch lọ́la kejì. launching of foundation lọ́la kẹta. inauguration cooperative society lọ́la kẹrin. award presentation ló ṣẹlẹ̀ karùn-ún. ó máa wáyé lọ́jọ́ saturday march five ọdún yìí. light magic hotel and event center. ọ̀fà kala expressway ti bá garaji ìbàdàn láti ṣe é bẹ̀rẹ̀ la gomẹ wàrọ̀ dalẹ̀ àwọn olórin wa lọ́jọ́ yẹn ni fẹ̀mọ́lá ń ka sa. báyé kọ́rẹ́ sí. u kọ́lá gíadé jésù. àti kóre de daniel. ankara taamu àti paasi ní fi salati wọlé. four thousand naira lọ gba mẹ́rin. èèyàn gbọ́rù tó bá kọ́kọ́ ra so gbẹ̀bù tó jọjú. asọ́mọ mi jí o. ti wà ní fresh fm mílíọ̀nù challenge ìbàdàn. a tún lè gbé zero eight zero two three three three one six one eight. gbogbo olókòlókò tó kulujà kẹjà kan ló máa wà ń bẹ́ẹ̀. dókítà yín ká yé fẹ́lẹ́ mọ́ ẹ̀ lólùgbàlejò àgbà. a máa retí yín o. agbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn kánsílọ̀ nípínlẹ̀ ọ̀yọ́ wọ́n ti gbóríyìn fún gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ẹ̀rọ olùṣèyí abiodun makinde fúnṣẹ́ takuntakun eléyìí tó ń ṣe yíká ìpínlẹ̀ ọ̀yọ́ bẹ́ẹ̀ ni wọ́n sì tún buwọ́ lù ú wípé kí gómìnà onímọ̀ẹ̀rọ ṣèyí makinde kó máa tẹ̀síwájú fún sáà kejì ètò ìṣàkóso ìdí abájọ ni wípé gbogbo àdéhùn lẹ́yìn ìpàdé tí wọ́n ṣe ní gbọ̀ngàn mọ̀pó nílùú ìbàdàn ẹni tí í ṣe alága fáwọn àgbáríjọpọ̀ ẹgbẹ́ kánsílọ̀ nípínlẹ̀ ọ̀yọ́ ọ̀rẹ́bù muili kazeem arówódáná ó ń kan sára sí gómìnà onímọ̀ ẹ̀rọ ṣèyí mákindé fúnṣẹ́ ìdàgbàsókè lọ́lọ́kan òjọ̀kan yíká ìpínlẹ̀ ọ̀yọ́ táwọn aráàlú táwọn náà sì ń fojú rí lẹ́ka ètò ẹ̀kọ́ ètò ìlera ètò ààbò pẹ̀lú pípa owó wọlé lábẹ́nú bó ṣe tún rú gọ́gọ́ sí láì nípalára lórí aráàlú pẹ̀lú gbogbo àlàkalẹ̀ wọ̀nyí àwọn àgbáríjọpọ̀ ẹgbẹ́ kánsílọ̀ nípínlẹ̀ ọ̀yọ́ wọ́n ń fẹ̀mí ìmoore hàn sí gómìnà ṣèyí mákindé pẹ̀lú àfikún owó oṣù wọn eléyìí tó tún buwọ́lù wọ́n ń ṣàfihàn ẹ̀ wípé digbí làwọn dúró lẹ́yìn gómìnà nítorí wípé eré ìṣèjọba àwarawa ó ti ń kárí ilé kárí oko nípínlẹ̀ ọ̀yọ́ lásìkò tá a wà yìí ìrèsí sì tún wà wípé ó tún kù nìbọn ro ọ̀rẹ́bù Muili Kazeem Arówódáná alága ẹgbẹ́ àwọn kánsílọ̀ nípínlẹ̀ ọ̀yọ́ òun ló buwọ́lù àtẹ̀jáde yìí ọlọ́run mustapha o ló mú mi ṣe bí ọba. bàbá ṣe bí ọba àpòsù ẹsẹmú mustapha jp ní òtún léwájú wa lẹ́ẹ̀kejì nínú ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè jordan orílẹ̀-èdè nàìjíríà ló ti bẹ̀rẹ̀ sí ní sẹ̀ ìrì òwúrọ̀ ti wá gbilẹ̀ sórílẹ̀-èdè jordan láfi ní kò má gbẹ̀yìn nínú ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè jordan lẹ́ẹ̀kan yìí bẹ̀rẹ̀ láti monday ọjọ́ kẹrìndínlógún títí di sunday ọjọ́ kejìlélógún oṣù karùn ọdún twenty twenty two oh yes the holy pilgrimage to kingdom of jordan will expose you to seven days of spiritual fulfilment seven days of word ministration seven days of prophetic impartation odò Jordan ta ti ṣèrìbọmi fún Jésù àyè tí kẹ̀kẹ́ náà ti gbé Elijah gòkè lọ àti ọ̀pọ̀lọpọ̀ àyè míì tíṣà ìyanu ti ṣẹ̀ nínú bíbélì bí bàbá ṣe bí ọba bá ṣe ń léwájú ni evangelist Bùnmi Akínàánú omijì ojú mi náà máa wà pẹ̀lú wa pẹ̀lú ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè gbogbo ẹ̀yin tẹ́ gbàgbọ́ nínú ìpè bàbá ṣe bí ọba àǹfààní eléyìí ẹ má jẹ́ kó fòyín ru o ẹ tètè lọ fún kọ́lẹ̀ lónìí ní you fit fly office tó wà ní success house seven up road olúyọlé main estate ring road Ìbàdàn telephone zero eight zero two five two four nine two eight zero. You can afford to miss out. ṣe. ló Ìbàdàn. Orí òkè ni ó máa wọ Tó wà lápá rẹ̀ ni gbogbo èèyàn ti máa ní ìbápadì ọlọ́run nínú ayé wòlíì rẹ̀. bẹ́ẹ̀ la kàn ṣe ìpàdé àdúrà seventy two hours with God. látọjọ́ thursday seventeen friday eighteen àti saturday nineteen february twenty twenty two. àkórí ẹ̀ no more war. jésù fúnra rẹ̀ tó máa fòpin sí gbogbo ogun máa gbẹ bọ̀. ọ̀pọ̀ olórin àmì ló máa pẹ̀lú ìlàjà akébódé ọlọ́run sọ bẹ́ẹ̀. ní kẹ̀rọ ajé ológo dídé olùṣọlá sma prophet peter olùdélé ọkọlá ìṣòro ọjọ́ pípa yẹn máa dáná nínú àdúrà. nígbà tí àṣẹ́bẹ̀ntẹ́nu wòlíì. bàbá àdúrà ak forty seven. tẹ́lẹ̀ bolúlàdé jáde sáyé gbogbo èèyàn. tí bàbá yóò sì máa amáǹtì. fún gbogbo èèyàn lọ́fẹ̀ẹ́. láti wóró rẹ wọ́kọ̀ èjì òkú. láti bẹ̀ ní káàtì wọ́kọ̀ apẹ́tẹ́rẹ́. orí òkè ni ó máa wọ̀. zero eight zero six six four eight one four five five. àkókò tó ayé rẹ fẹ́ sinmi ogógó ìròyìn níyàjóyàjó ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ti koro ojú sí dúkìá tí ń bàjẹ́ nípasẹ̀ àárẹ̀ àṣàpàjúdé kọlu òpó iná tìjọba fi owó tabua pèsè sáàrin òpópónà láti àsìkò yìí lọ ìjìyà ń bẹ fún ẹni tí ọwọ́ bá tẹ̀ pé ó kọlu òpó iná lẹ́ńtíríkì street light nítorí èyí wọ́n ti fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alamí síta láti júwe ẹni bá kọlu àwọn òpó iná wọ̀nyí fún ìjọba ẹ tún lè lo ojú òpó yìí láti ṣàlàyé ìṣòro yòówù tó bá súyọ nípa iná ojú pópó lágbègbè zero seven zero zero four four four nine nine nine nine. ṣé ẹ ti gbọ́dọ̀ yìí tí wọ́n sọ. àti kí tí wàá ní tí lẹ́nu yẹn. ṣé torí pé bá yín bò ó dẹ̀ kẹta tí mọ́tò yóò forísòpò ná nípa àrédìí òru ọtí àmupara eré àsápajúdé Mr Pentagon sáfìsẹ́ ni kéte ẹni mo bá yín rojọ́ sí. n ó ké síjọba ní ìsìnkọ́ wa mú yín. zero seven zero zero four four four nine nine nine nine. Ah, ìdọ̀bálẹ̀ mi rẹ̀ wò ní ṣe bẹ́ẹ̀ mọ́ o. ìkéde wa láti iléeṣẹ́ ìjọba tó ń rí sí ohun àmúṣagbára àti àlùmọ́nì ilẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àríkẹ́ ojú rẹ̀ ṣe akọrẹ lọ báyìí. bọ̀dá wà sún ewé fún oje alọ́jà òya. ee ọjà àyà bíi ti bó o túmọ̀ sí pé ọmọ lo mama atm sọ̀bù ẹnu. bọ̀dá wà sí ìwé dákun ewu tún ni mama atm pos. mama atm ní gbogbo ntajà tó ní sọ̀bù ń lò báyìí ìwọ wo sadé tó ní sọ̀bù nísàlẹ̀ ọjà lọ́hùn gbogbo gbala ń bára máa ń wo sọ̀bù rẹ̀ tọ́jà rẹ̀ sì ń yan kíákíá torí mama atm pos. èèyàn nìkan kọ́ àwọn bára tó bá tó ara nǹkan lẹ́yìn dòdò ń sọ̀bù mama atm pos. àwọn bára máa mama atm pos machine wọn a tún fi owó sórí ìdìkúdà dstv gotv àti startime lọ́dọ̀ rẹ̀ sọ ti wá mọ ìdí tí sọ́ọ̀bù sadé fi gba ìbúbọ̀ ládùúgbò báyìí tó sì jẹ́ pé kò sí mọ́wọ́ ní gbogbo ń bára rẹ̀ ọ̀jẹ̀ yára tètè lọ gba mama atm pos táwọn ń bára rẹ̀ mọ yàn kẹ̀tíkẹ̀tí. ó ní sèwá gba mama atm pos machine. kàn sí mama atm ní nàbà six a ọ̀lànìyàn fagbemi street off mobile bus stop lẹ́gbẹ̀ẹ́ for the live center ìyàgànkú gra ìbàdàn nílùú èkó suit eighteen aláùsá shopping mall ìkẹjà o oh eight o oh nine nine five zero zero five five four mama atm gba owó owó pẹ̀lú ìrọ̀rùn. Allahumma salli ala Muhammad. ọ̀nà gbogbo lọ́wọ́ Basọ̀rún nílùú Ìbàdàn fún gbogbo ẹni tó bá ti ṣe tán tó fẹ́ gba àyè sọ́ọ̀bù ńlá tó gbà yẹ rò lọ́kàn òjọ̀kan Islamic Mission Ultramodern Complex oríta Basọ̀rún Ìbàdàn iléeṣẹ́ Expert E Nigeria Limited wọ́n ń pàkíyèsí wa sí pé bàbá sòwò jèrè tàbí toworogun sápò àsùnwọ̀n tá fẹ́ gbà yẹ ní shopping complex níbi tọ́nà tó dá wọ bẹ̀ tí ná tó wà ń bẹ̀ ṣerokoso tí security bẹ́ẹ̀ sì dúró wámúwámú ilé ìgbọ̀nsẹ̀ ìgbàlódé tí big store sì wà láti kẹ́rù sí warehouse for shopping ààyè ìgbọ́kọ̀sí tó fẹ̀. ibẹ̀ ò mú láti mọ̀ ibi tó ṣe é fún ẹni tó fẹ́ báni rajà islamic mission association of nigeria tí wọ́n ṣàgbékalẹ̀ islamic mission ultra modern complex rosa basọ̀run ìbàdàn pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ iléeṣẹ́ expe nigeria limited tó ń bá wọn bójútó bọ̀bá ṣe ń wálé láti ilẹ̀ òkèèrè tó nílò stores ta bishop tó láàyè pẹ̀lú ìdẹ̀ra tọkàn ló sì balẹ̀ láìsí pa e yẹn júwe fún ọ bọ́n gbọ̀nà sí o road ní basọ̀run ọ̀nani fún ìwádìí àti béèrè zero zero three five zero eight zero one three six tàbí zero eight zero two three three three three three nine seven five gba sọ́ọ̀bù sanwó sọ́ọ̀bù kó sọ́ọ̀bù kóró kó tajà olùkéde Islamic Mission òmìnirílẹ̀ títì òkìkí agbára gbanilágbàtàn agbáradá ìpè tí gbogbo ayé mi ti gbilẹ̀ ti gbilẹ̀ ọlọ́run wòlíì ẹ̀dáyé ni ọlábọ̀dé ọdún ayọ̀ gbogbo àṣírí ogun dandan ni kò tún níwájú rẹ̀ lónìí kí gbogbo èèyàn máa bọ̀ lọ́jọ́ friday saturday àti tọ̀sẹ̀ yóò lórí òkè fọwọ́kànmí tó wà lápọ̀mù ìkírè a bá ti bẹ̀rẹ̀ láago méjì òwúrọ̀ lọ́jọ́ friday ó dàárọ̀ sunday ká tó sọ́ọ́rí ọ̀fẹ́ àdúrà alága yìí pọ̀ ni ó gbogbo ẹ̀yẹ ara àpọ̀mù ìkírè òṣogbo iléṣà èkìtì tó fi dákúrẹ́ gbogbo ẹ̀yìn ti kwara ẹ̀yìn ìbàdàn ìpínlẹ̀ ọ̀yọ́ kílẹ̀ wò ẹ̀dìdẹ́lẹ̀ wá gbàdúrà lọ́jọ́ friday saturday tọ̀sẹ̀ yóò. àwọn ológun jọjọ wa lọ wẹ́rẹ́wẹ́rẹ́. bàbá àti màmá lọ fún àfìgbè gbàdúrà. pákéjì ètò tó máa dé wà gbà bí àròyé. láti gbogbo tẹ́ ẹ bá ti ń bọ̀. ẹ wá yẹ̀dí àpamọ́ ìkírè junction. láti bẹ̀ ní kẹ́ ẹ ti gun ọ̀kadà. délágbàjà junction. orí òkè fọwọ́kànmí ni kẹ́ ẹ béèrè. zero eight zero three nine two one eight eight fifty. ní kẹ́ ẹ máa pèsè kẹ́ ẹ fi gbàrí àdúrà. gbàmú òtábà fara lọ́jọ́ friday títí di sunday tọ̀sẹ̀ yìí ni. jésù lolúwa. ajá balẹ̀ ajá balẹ̀ bolúwají hmm? sórí gbogbo àwọn jàmọ́ tán wá sí inú stúdíò yìí hmm. Hmm. a ti sọ fún wọn pé kí máa nìṣó ní ọ̀rẹ́ méjì dèmí tí n bá ti parí àjà balẹ̀ èmi náà lọ sọ́dọ̀ tààràtà ọlọ́run aṣọ yín àwọn tó wà ń bẹ ẹ fọkàn balẹ̀. ọlọ́run àfi okun kún okun àti agbára kún agbára àmì ọlọ́run èmi ò mọ̀gbà tó gbaṣẹ́ elétò ààbò. gbogbo ẹ̀ náà là ń ṣe papọ̀ ọ̀nà kan ọjà ló dé àfọkùnrin tó ń ta bàbá valentine is a valentine something òfin gbèrò wọ́n pé obìnrin kóbìnrin tó gba owó lọ́wọ́ ọkùnrin pé sẹ́ndì owó mọ́tò mò ń bọ̀ tó wà á padà lọ. ẹ̀wọ̀n ogún ọdún tàbọ̀gbọ̀n ọdún ni. twenty years imprisonment. mo wà in spirit. àwọn agbẹjọ́rò ló kìlọ̀ pé ẹnikẹ́ni tí a jẹ ìwà kápárọ̀ gbowó lọ́wọ́ ọkùnrin wọ́n bá símọ́ lórí irú ẹni bẹ́ẹ̀ ó ti zazu zẹni o ẹni bí òjò làǹbà níwájú òfin ọ̀gbẹ́ni Douglas Ọ̀gbánkúà eléyìí tí ọjọ́ akọ̀wé ìpolongo fún ẹgbẹ́ agbẹjọ́rò nílẹ̀ nàìjíríà ń ló pàbí yàbídún ẹ̀ pé obìnrin kóbìnrin tó bá pawọ́rọ́ gba owó lọ́wọ́ ọkùnrin tó sọ fún pé òun ò rí tí ọ̀wá padà rí mọ́ òfin eléyìí tí wọ́n pè ní abala òfin tí wọ́n pè ní tó wà ní abala section four one nine hmm. ẹ̀hẹ́n wọ́n pé gbèrú ẹni bẹ́ẹ̀ dé irú obìnrin bẹ́ẹ̀ wọ́n ní yóò ṣẹ̀wọ̀n ogún ọdún ìkìlọ̀ ni wọ́n pé kíní ọ̀hún jẹ́ bí a ṣe ń wo Valentine lọ́ọ̀kan tí oníkálukú ó sì ti mọ̀ gbèrò bí òun ó ṣe gba owó lọ́wọ́